adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba yìí tí ó tún dá ẹ̀mí wá sí títí di ọjọ́ òní láti tẹ̀síwájú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábìwá muhammed sallallahu alayhi wa sallam àti ọ̀rọ̀ àwọn asálàfà sọ́ọ̀lẹ̀ àwọn ẹni rè síwájú tó ti lọ nínú àwọn sọ̀hábà àti àwọn tí ó tẹ̀lé wọn kí ọlọ́run ọba jẹ́ kí ó sì wá ní àǹfààní àtẹ̀ntì ń gbọ́ àti ẹni tí ń sọ ní ayé àti ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama nǹkan tí à ń jíròrò lé lórí láti bí ọjọ́ mélòó sẹ́yìn òun náà ni àlẹ́ ìjárọ̀ ìfìǹkan rent gbígbà yẹn ṣiṣẹ́ àbí fífi nǹkan rent nínú àwọn nǹkan tí awa bùkátà sí yálà ilé ni yálà ilé ni ọkọ̀ ni àti àwọn nǹkan míì èyí tó ṣe pé a máa ń ṣe àǹfààní pẹ̀lú rẹ̀ tí a sì dá padà fún ẹni tó ní nígbà tí a bá ṣàǹfààní lẹ́yìn ìgbà tí òun náà ó sì gba owó kan ní orí rẹ̀ láì sí èméjì kọ̀sẹ́ntì ọ̀wá bùkátà sí transaction yìí àbí contract yìí kò sí ẹni náà nísẹ̀mí ayé yìí torí pé kìí sí gbogbo nǹkan òun náà ni ọjọ́ sí pé èèyàn lè ní tán látara bẹ́ẹ̀ òun lọ́fà tó fi já sí pé sharia islam ó ṣe àwọn ètò èyí tó ṣe pé kò ní mú àbòsí wá fún ikọ̀ kínní tó fẹ́ fi nǹkan rent kò sì ní mú àbòsí wá fún ikọ̀ kejì èyí tó ṣe pé ọ fẹ́ rent nǹkan àlàyé yìí ni a ti ń bá bọ̀ láti bí ọjọ́ mélòó sẹ́yìn ibi tí a bọ̀rọ̀ dé ó ní ọ̀rọ̀ tí afa sọ yìí pé wọ́ṣọ́rọ̀tù fèsì hàtìlẹ̀ ìjọ́rọ̀ ṣọ̀rọ̀ ìtọ́lmọ̀bìrì wà ti bàrọ̀ ìyẹn ni pé tí ọba fẹ́ mọ kí ni nǹkan tó lẹ̀tọ̀ láti fi rent àti kí ni nǹkan tí ò lẹ́tọ̀ tọba fẹ́ mọ kí ni nǹkan tó lè jí owó ọ̀yà fún téèyàn fi rent àti kí ni nǹkan tí ò lẹ́tọ̀ mọ kí ni nǹkan tí ó lè tà àti nǹkan tó lè tà nínú ìṣẹ̀rẹ́ islam ìyẹ́fà tí a fi ṣàlàyé ní sókí bó tilẹ̀ yá sí pé a ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ síwájú tẹ́lẹ̀ àwọn nǹkan wo lọ́lẹ́tọ̀ láti tà àwọn nǹkan wo ni ọ̀lẹ́tọ̀ láti tà àti àwọn nǹkan tó ṣe pé ọ̀lẹ́tọ̀ ń tilẹ̀ láti tà ṣùgbọ́n tọ́já sí pé ojú pọ̀nà bá a ṣe tà yálà látara pé rìbá wọ̀ àbí ìrújú wà ń bẹ́ẹ̀ àbí ọ̀n gbé ní lọ síbi haram ńlọ́fà tí sẹ̀rẹ̀ islam tí ó fi gbégi dáa èyí tí a ṣàlàyé lónìí pẹ̀lú ògùn ọlọ́run ó ní ẹ̀kún lè yá àyàn lọ́fẹ̀ẹ́ a sì lè bún ìyẹ́ bí sẹ̀rẹ̀ islam bó ṣe gbé kalẹ̀ nu láti lè máa ṣayún awa lérí ẹ̀ so ìgbàgbọ́ èèyàn ò tí kò tí ì péye tó ni kọ́nà ọba kọ́sánù wa níbẹ̀ bákan náà lára àwọn nǹkan tí nọ́ọ̀sù wá lórí ẹ̀ táwọn onímọ̀ sì wá lórí ẹ̀ ìbéèrè sì máa ń jẹ jáde púpọ̀ lérí ẹ̀ ó ní alkorob alistijar alelkorob àwọn nǹkan tá a fi ń sún mọ́ ọlọ́run má padà ṣàlàyé tí àwọn onímọ̀ gbà lérò tí wọ́n bá sọ pé alkorob àwọn nǹkan tá a fi ń sún mọ́ ọlọ́run àǹfààní nìyí nígbà míì tó ṣe pé a lè sí fún yàn lápèjúwe nínú sẹ̀ríà èèyàn lè báyàn ṣe hajj pẹ̀lú mẹ́jẹ̀mú nípa pé bọ́yẹ̀ nìyẹn ti kú àbọ̀kágara ó lówó ṣùgbọ́n kò lè ṣe fún rẹ̀ èèyàn lè bá ṣe nínú sẹ̀ríà islam ṣùgbọ́n nǹkan yìí hajj àfi ń sẹ́yìn lè gbowó lé lórí quran àwọn bùkátà sí ká mọ́ èyàn ò sí lè mọ́ pẹ̀lú pé kí wọ́n ó bi pẹ̀lú ẹ̀ yí ọkọ ni afa àti ọkọ yẹn nísìnyí sọ́lá nfààní láti lè gba nǹkan kan ní orí pé mo fẹ́ kọ ní quran àbí mo fẹ́ kọ lọ́rọ̀ ẹ̀sìn ìsọdájú ẹ̀sìn fáwọn èèyàn àwọn èèyàn wá bùkátà sí àǹfààní sí ni ǹjẹ́ lọ́lẹ́tọ̀ọ́ fẹ́nìkan kọ́ sọ pé kí n tó lè ṣàlàyé n tó rú ọ lójú nínú sẹ̀ríà ń gbowó kápẹ̀rún àfi ń sun mọ́lọ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ǹjẹ́ lọ́lẹ́tọ̀ pé kò sí àwọn èèyàn ráàyè ṣùgbọ́n mi ò fààyè mi lẹ̀ ń wàá máa pẹ̀rún ní wákàtí márààrún iye tí màá máa gbà ní sọ àwọn kẹta àgbàlérò àpèjúwe lásán lélẹ́yìí nínú ìtààfin sun ṣùgbọ́n dọ́bìtù rẹ̀ ntí yóò ṣèyàtọ̀ rẹ̀ pẹ̀lú àwọn nǹkan míì ní pé gbogbo tí a bá ti ṣe mẹ́jẹ̀mú islam níbẹ̀ pé gbígbà rẹ̀ kò lè wáyé ìyẹn ni pé kò ní í jàtẹ̀wọ́gbà àfi kéèyàn ọjẹ́ mùsùlùmí hajj ò lè jàtẹ̀wọ́gbà àfi kéèyàn ọjẹ́ mùsùlùmí kéèyàn ọkọ quran kéèyàn ọkọ yẹn quran kò lè jàtẹ̀wọ́gbà àfi kọjẹ́ mùsùlùmí kéèyàn pàṣẹ fatuwa kọ́sàlàyé ìdájọ́ ẹ̀sìn fún yàn láì jẹ́ mùsùlùmí kò lè jàtẹ̀wọ́gbà ṣùgbọ́n àwọn kan míì wà tó ṣe yí pé èèyàn lè ṣe tí ẹ ṣe pé pẹ̀lú mọ́jẹ̀mú kọjẹ́ mùsùlùmí bíi kéèyàn ọba yẹn kọ́lé nísìn ìbáyẹn kọ́lé iye èyí ṣe dandan kọjẹ́ mùsùlùmí torí pé yóò tó blọ́ọ̀kù ni kódà àwọn onímọ̀ sọ pé ètò mọ́sálásí kọ̀wá bùkátà sí pé ẹni tí ó tó kọjẹ́ mùsùlùmí ẹni tí ó draw plan rẹ̀ kọ̀wá bùkátà sí pé kọjẹ́ mùsùlùmí yàtọ̀ sí àwọn nǹkan tá a sọ lọ yẹ ìyẹn ni pé tá a bá ń sọ nípa alukóró òní téèyàn ò lè ṣe àfikọ́jẹ́ mùsùlùmí nǹkan tó ṣe pé a lè àlọ́ èèyàn kó ṣe àfikọ́jẹ́ mùsùlùmí ńlá gbà lérò pẹ̀lú kúrò àwọn nǹkan wọ̀nyí séèyàn lè gbowó lé lórí àbí ò lè gbowó lé lórí. ọ̀rọ̀ àwọn onímọ̀ ó pín sí mẹ́ta màá sì padà sọ èyí tó súnmọ́ níbẹ̀. alákọ̀ọ́kọ́ a rí lọ́dọ̀ àwọn alhànàfíyà àti àwọn hànàbílà táwọn sọ yìí pé gbígbówó lérí téèyàn fi ń súnmọ́ lọ ìwọ ni ọ gbọ́dọ̀ máa pèrún mọ́sálásí kọ́ sọ pé wọ́n máa fún ọ ní iye kan lóṣooṣù tó yẹ pé tó sì bá ti ku méjì ó ti máa sọ fún imam àbí kọ́ sọ pé ọ fẹ́ ṣe imam pé ṣùgbọ́n kí n tó lè máa ṣe imam fún yìí o ìmọ̀ gba yìí báyìí ní oṣù àwọn yẹn sọ yìí pé kò sí ń tọ́jọ́ àwọn ikọ̀ kejì ó ní alimalikiya àti ṣàfihàn àwọn gbà pé kò sí gangan torí pẹ́sẹ́ tó ṣe pa èèyàn fi ń sàǹfààní fẹ́lómi ni èèyàn fi ń sàǹfààní fún àwọn míì náà ni so kìí ṣe gbogbo èèyàn ló ṣe lè ráàyè mímọ pèrún kìí ṣe gbogbo èèyàn ni ó ṣe ráàyè pé kí n fìyàwó lẹ̀ kí n fọmọ́lẹ̀ kí n kọrí sí hajj láti sọ pé màá lọ bọ́ sí hajj kìí ṣe gbogbo èèyàn ni ó lọ kẹ́kọ̀ọ́ mà tí ó wà á jásí pé yá àjókòó kí ló fẹ́ máa jẹ́ nígbà tí ẹ bá ní ọmọ gbowó lérí pé ńkọ́ ma ní quran àbí ńkọ́ ma ní hadith kí ló fẹ́ máa jẹ́ nǹkan yìí sì ni òun náà ń rẹ́ńdà sáfíìsì kan ni sáfíìsì yẹn sì ni àwọn èèyàn ń sàǹfààní pẹ̀lú ẹ̀ láti lè má gbowó lé lórí so kìí ṣe nǹkan tí ó yẹ kí èèyàn sọ ìyẹn ni pé ọlẹ́tọ̀ọ́ láti gba owó lé lórí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní ọ̀rọ̀ sheikh islam àti àwọn míì nínú àwọn mímà bíi sheikh shinqiti babuni adwa ulbayan rahmatulahi alayhim jami'an àwọn ní pé tọ́ba ṣe pé kìí ṣe májẹ̀mú kìí ṣe bil mọ̀ṣárọ́tọ̀ ìyẹn ni pé kìí ṣe pé kí tó máa pèrún fún yín iye tí màá máa gbà ní àbí kí n tó lè bọ́ ṣe hajj iye tí màá gbà ní àbí kí n tó lè pàṣẹ fatuwa fún ọ iye tí màá gbà ní tí ì bá ṣe léyìn tọkànjá sí pé lẹ́yìn ìgbà téèyàn ti ń pèrun làwọn ará mọ́sálásí kan wọ́n pé ẹni yìí ń fi táìmù lẹ̀ ẹ jẹ́ ká ká fún ní nǹkan báyìí àbí ẹni yìí ọ̀n kọ́mọ ní kùránì òun náà sá jẹun ẹ jẹ́ á máa fún ní iye báyìí lóṣooṣù àwọn ará mọ́sálásí gangan ló díìdì sọ yìí pé ẹ jẹ́ ká máa fún ní nǹkan báyìí àwọn míì sọ yìí pé iye ò sí nǹkan kan ṣùgbọ́n tó bá sì jásí pé lérí agreement pé kí n tó lè máa kọ́ ma ní quran àbí hadith nínú àbí fíkìl nínú mọ́sálásí iye tí màá máa gbà ní so wọ́n ní pé yọ̀ wọlé káwo ẹ̀rí ẹni àkọ́kọ́ ẹni ẹlẹ́ẹ̀kejì ẹni ẹlẹ́ẹ̀kẹta láti lè fi ma èwo lọ tẹ̀sùn wọn níbẹ̀ torí pé ntọ́jà jù òun ẹ̀rí kìí sí ọ̀rọ̀ so ìgbìyànjú àwọn iṣu tó bá ti jẹ́ masailu ìṣèhàdíyà tó ṣe yí pé ìṣehad ìgbìyànjú lè wọlé ń bẹ̀ so èyàn ó wo ẹ̀rí ni yóò sì sọ èyí tí ọ hàn sí so ẹlòmíì lè mú mi so yẹ ò sí kankan iṣu tí ọ gbọdọ̀ já sí pé ayun awa wà ń bẹ̀ ò masa ìlú òṣòlíyà so a ti ṣàlàyé eléyìí lọ síwájú tẹ́lẹ̀ ìyẹn ni pé àwọn iṣu tó yẹ pé àwọn sálàfù wọn ti parí ọ̀rọ̀ lé lórí tí wọ́n ti fẹ́ nu kò so látòsí lè sọ pé gbìyànjú kan ó tún wá lẹ́yìn ìyẹn so èyàn ó di ìkan lára àwọn firak dọ́là kọ́lọ́mù bá kọ́ sànù wà níbẹ̀ àwọn tó sọ yìí pé kọ̀lẹ́tọ̀ wọ́n mú àwọn ẹ̀rí kan wá lára ẹ̀rí ó ní ọ̀pọ̀lọpọ̀ àyàtọ̀ pọ̀ nínú quran pé kúlà alukuma aleyhi ajira táwọn ànábì ọlọ́wọ́ bá máa wí pé àwa kọyín lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni amẹ́sìn wá àwa bùkátà sí pé àwa bùkátà sí wo ajir ajir ìyẹn ni pé àwa bùkátà sí kẹ́ ẹ fún wa lówó ọ̀yà kankan lérí àǹfààní pé à ń kọ́ yín lẹ́sìn àwọn yẹn sọ pé èyí ìyẹ ẹ̀rí kan ni láti sọ pé kéèyàn kọ́yàn lálàámọ̀ rí ẹ̀sìn tọ́jẹ́ kan lára ń dáa fi ń súnmọ́ lọ́n kọ́lẹ́tọ̀ ṣùgbọ́n ìdáhùn fún ẹ̀rí yìí ni wípé ìyẹ níbi tó bá jọra yàn torí pé níbi tá a padà ṣàlàyé òní mọ́jẹ̀mú téèyàn fi lè gba owó ọ̀yà. àwọn anabi ọlọ́run ọjọ́ ọ̀ràn yẹn kí wọ́n ṣe tablik arisala ọjọ́ ọ̀ràn yẹn fún wọn kí wọ́n ṣàlàyé ntọ́nà ọba làbọ̀ wọn lọ́rùn ntọ́ba sì ti jọ́ràn yẹn fún yẹn ò lè gbowó lé lórí torí pé ó ti jọ́ràn yẹn bẹ́ẹ̀ náà lẹ́nu tó ṣe yí pé kò sí mufti kankan míì mẹ́jọ ń nínú ìlú ó ti jọ́ràn yẹn fún ó ti wà mọ̀tà ayé láti máa ṣàlàyé ìdájọ́ ẹ̀sìn fáwọn yẹn ṣùgbọ́n tá mi ì bá wà òun lè sọ pé kémi ó tó ṣe tèmi ó ń gbowó torí pẹ̀ mí ìwà tẹ̀lé lọ́ba àbí kọ̀sẹ́lòmíì tọmọ kúránkà lábúlé àbí nínú ìlú ó ti jọ́ràn yàn báyẹn ṣùgbọ́n àwọn míì pọ̀ tó lè lọ́ba tẹ́yìn bá sọ pé òun fẹ́ gbowó so èyí tí ọba ti já sí pọ́ jọ́ràn yàn fún yàn láti lè ṣe iṣu mi nù ńlá yà bá lọ ṣùgbọ́n èyí tí ì sọ̀ràn yàn fún mi kí n ṣe tí mo dìídì fi táìmù mi lẹ̀ kí lọ́ fẹ́ kí n máa jẹ́ ńgbà tó bá ní má kankan so ẹ̀rí lérí ẹ̀rí àkọ́kọ́ nù àlàyé lérí rẹ̀ sínú àwọn hadith míì wà tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó ti hàn fáwọn sọ̀hábà kan lára wọn ni ubada ibn summit àti ubayi ibn kamp nígbà tí wọ́n kọ́yàn ní quran tí wọ́n fún wọn ní cows kì í béèrè fún ọfà ọrún wọ́n fún wọn gẹ́gẹ́ bí gift lérí pé ah, ó ṣeun tó ọkọ mi ní quran wọ́n gba anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sì sọ fún yín pé atuhibbu an ta'ti yawma alqiyama fi cunuqika naara ṣe ọfẹ kí ọlọ́run bá kọ́ sọ di sí ọlọ́run tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama pẹ̀lú ìtọ́gbà yìí látara pọ̀ kọ́yàn nínú quran ṣùgbọ́n gẹ́bí tí mo sọ hadith yẹ ẹsẹ yọkan kì í ṣe méjì ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá gbogbo hadith tó wá báyìí gbogbo ẹ̀ ní ibn hazmi sọ pọ̀lẹ̀ ṣùgbọ́n a rí nínú àwọn onímọ̀ tó sọ pé apá kan nínú rẹ̀ ọ̀làlàfíà lára wọn ni sheikh albani wà tó mi pé hadith yẹ nísìnyí mahalu khilafi ni torí pé lára ta gbọ́dọ̀ mọ̀ ní pé bí ìyapẹnu ṣe lè wà níbi iṣu eh? bẹ́ẹ̀ náà ló lè wà níbi pé ṣé hadith sọ́lá láàfíà àbí kọ̀lá láàfíà látara nígbà tá a bá kọ́lọ́nkọ́ dẹ́mi sí tá a bá parí sọ́yìn bukhari àti muslim tá bọ́ síbi asunan so a padà rí eléyìí tí clear dáadáa. so a lè ṣàlàyé pẹ̀lú hadith yìí pé hadith tí ọ̀la láàfíà láti lè fi kúò níbi ìpìlẹ̀ kò wọlé nínú sẹ̀ríà torí pípèlẹ̀ ni pé tí n bá rẹ́ńdà sọ́fíìsì fún yàn mọ́lẹ́tọ̀ láti lè gba nǹkan kan lé lórí n tí ó sọ pé kí n má gba nǹkan o ó gbọ́dọ̀ jẹ́rìí tó strong hadith ló sì ti já sí pé ọlẹ yìí gẹ́bí nǹkan tí ibn hazmi sọ hadith míì tó tún wá ó ní ọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ló pé ta'alam al-qur'an wàlá ta'alu anhu wàlá tajfu bihi wala ta'kulu bihi yẹni pé ẹ má fi koran jẹun ẹ má fi koran jẹun láti pé máa kọ́ yàn àbí máa kà fún yàn kọ́ a máa gbowó lérí ẹ̀ hadith yìí náà ibn hasmi sọ pé da'if pé ọlẹ̀ tómi pé gbogbo hadith tọ́wá nínú báàbù yìí hadith kìíní hadith tọ́lẹ́ni lọ́dọ̀ apá kan àwọn onímọ̀ ẹ̀rí mi ò ní ọ̀rọ̀ apá kan nínú àwọn sọ̀hábà àtàwọn tàbíìn ṣùgbọ́n ìyẹn ìdáǹfọ̀ ni pé bá a ṣe rí nínú àwọn sàbí tó sọ pé a lè gbà bẹ́ẹ̀ náà la rí nínú àwọn sàbí tó sọ pé a lè gbà tó mi pé ó di masala kíni yẹ masala ìṣèhàdíyà so kò sí ìtìfàk lè lórí lọ́dọ̀ àwọn sọ̀hábà gánà àlámọ̀rí bá sì ti rí báwọn ìtumọ̀ ẹ̀ ni pé a wo ẹ̀rí tó strong láti lè fi wo èwo ló súnmọ́ jùlọ ẹ̀rí àwọn tó sọ pé kò sí nǹkan kan láti gbà á àkọ́kọ́ ó ní hadith tó gbajúmọ̀ èyí tí apá kan àwọn sọ̀hábà ti ń lọ tí akéèké gé ìkan lára àwọn tó jẹ́ olórí sẹ́yídù àwọn èèyàn rẹ̀ olórí fámìlì rẹ̀ tí wọ́n wá wá lọ́dọ̀ àwọn sàábí láti ṣe rúkìá rúkìá ni pé kéèyàn ka nǹkan kan nínú quran àbí nínú àwọn askar láti lè fi jẹ́ ìwòsàn fún ẹni tí nǹkan ṣe. a rí nínú àwọn sàábí yìí tọ́ka fatia sẹ́ni yìí tọ́lọ́n sì pé kó wòsàn ṣùgbọ́n pẹ̀lú májàmú pé àwọn gbà wọ́n gbà yìí tán lẹ́yìn ìgbà tí ẹni yìí tọ́lọ̀ ń wò sàn ṣùgbọ́n wọ́n padà bẹ̀rẹ̀ sí ṣèyíméjì pé ah sáwọn lè gba owó ọ̀yà lérí táwọn ṣe yìí wọ́n sì lọ bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi sọ pé ahakuma akasuma aleyhi ajiro kitabula níbomi idribuli ma'akum sahama níta ẹ lè gba owó ọ̀yà lé lórí jùlọ ó ní quran nínú ẹgbàá wa míì anabi sọlá ra sàn sàn pé lára ìtẹ́ gbà ẹ̀jẹ̀ kí mi náà nípìn bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé wọ́n sàǹfààní fún òyàn látara kíni látara quran wọ́n sì gba nǹkan lé lórí anabi sì sọ pé kò sí nǹkan kan ṣùgbọ́n ìdáhùn eléyìí náà ni pé eléyìí níbi rúkìá lọ́ba lọ rúkìá sì yàtọ̀ sí tààlẹ́ ìyẹn ni pé eléyìí níbi ìwòsàn ni bíi ẹni jẹ́ medical doctor sẹ́yìn pé tọ́ba fẹ́ wó yẹn sẹ́yìn yóò ṣe kíni yóò gbowó so ọ̀wọ́ ipe léyìí ìyàtọ̀ medical doctor sí ẹni tí ń lo rúkìá ni pé eléyìí ó ń lò pẹ̀lú àwọn ìmọ̀ èyí tí ọ̀jẹ̀ mọ́ ti quran àbí sunna eléyìí ń lò pẹ̀lú mọ́ àti pẹ̀lú mọ́ quran àti sunna ṣùgbọ́n méjèèjì kí ni wọ́n ń ṣe treatment ní tí wọ́n fi ń ṣe ni ọ yàtọ̀ síra wọn so kéèyàn ó ṣe treatment. Okay, pẹ̀lú quran àbí sunna kọ́ gba owó lé lórí kó sí kankan pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ so ibi tí hadith yẹn bá lọ́nu kéèsì yẹn yàtọ̀ sí ẹni ọkọ̀ mọ̀ ní quran òun ò ṣe treatment ó ṣe teaching ni so ibi teaching ẹ̀rí teaching ni àṣọ ìgbìkẹ̀ mú wa ẹ̀rí mi. oni pe anabi wa muhammad sallallahu alayhi wa sallam zawaja rajulan bima ma'ahu min alquran ó wà nínú bukhari àti muslim pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó fi obìnrin fún yàn fún ọkùnrin tọ́wájá sí pé sàdáàkì dáwórí obìnrin yẹ ó ní quran tẹ́ni yọ ọkọ obìnrin hadith yẹ ó gbajúmọ̀ kí ni wájú àdìlálà bíi ni pé ìkọ́ni ní quran anabi sallallahu alayhi wa sallam ó ṣe ní mahari iwad yẹn ni pé ẹni tí a fi lè fẹ́ obìnrin a sọ yìí pé ìkọ́ni ní quran náà a lè fi a lè fi gba owó lọ́wọ́ èèyàn gẹ́gẹ́ bá a ṣe lè fi ìkọ́ni ní quran a lè fi ṣe ẹ abẹ́ obìnrin a lè fi sọ́ di ẹ̀tọ́ so ẹ̀rí tiwọn nìyẹn ká lọ síbi gbólóhùn ẹlẹ́ẹ̀kẹta tó sọ yìí pé tí ẹ bá ṣe pẹ̀lú mẹ́jẹ̀mú pẹ̀lú agreement kò sí nǹkan kan tó yìí pé mọ́sálásí lọ́kàn wọ́n yìí pé a máa fún ni ní nǹkan torí pé umar ọmọ khatab ó dìídì yan àwọn tíṣà mẹ́ta nílùú madina kí wọ́n máa ká kéékèèké lára ntí èèyàn lè kọ́ nípa umar ọmọ khatab nìyẹn nípa àkàkùn rẹ̀ pẹ̀lú education education láyé àwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn free ni ìjọba ni yóò máa gbé ní ọ̀là kàkùn ẹ̀ ntí àwọn ọmọ kéékèèké nù lu madina wà bùkátà sí níjọ́ náà lọ́hùn wọ́n wá sí olùkọ́ mẹ́ta tí wọ́n máa kọ́ wọn ní quran umaru dìdí gbà ọ́ wá ń fún àwọn olùkọ́ yẹ nínú bẹ́yìtìl mẹ́ẹ̀l nínú ilé owó mùsùlùmí ó ń fún wọn ní owó ọ̀yà láì sí pẹ̀lú mẹ́jẹ̀mú ọ̀wọ́ yìí pé ọkàn wò ó pé tí a máa fún yín ni so àwọn sọ pé látara tí ọmọrọ ọmọ kọtọ́ọ̀bù yẹn sí ó jẹ́ kó yọ wáyé pé tí ì bá sí pé pẹ̀lú mẹ́jẹ̀mú tó sọ pé mọ́sálásí lọ́kàn wò ó àbáwọn kan lọ́kàn wò ó so kò sí kankan ṣùgbọ́n èyí tó súnmọ́ jù lọ ni wípé ìpìlẹ̀ ò ní pé téèyàn bá ti rẹ́ńdà service kò sí nǹkan tó burú láti pé kéèyàn gba nǹkan kan lé lórí pàtàkì jùlọ láyé tá a wà nísìnyí tí ọ̀sẹ̀ nìkan kan tó lákàkún ẹ̀kọ́ ẹ̀sìn táwa sọ pé kéèyàn má gba ẹni tí ó kọ́ ni àbẹ ẹni tí ó ṣe imam àbẹ ẹni tí ó pèrun táwa sọ pé kọ́ má gba nǹkan lé lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó wọlé so. nígbà tí èyàn bá fẹ́ pàṣẹ fatua èyàn gbọ́dọ̀ wo kíni tí yọ tẹ̀lé àkọ́kọ́ ni pé tá bá wo ọ̀rọ̀ àkọ́kọ́ yẹ tó sọ pé haram pàmbélé tá bá wo ẹ̀rí yẹ á rí pé kò sí ìtọ́ làǹbì pé eh, ayún awa wà mbẹ àbí níta kò sí ìtọ́ a sì sọ pé onígbẹ́tẹ̀yìn bá so yọ gba nkankan lórí àádùn sórí ìpìlẹ̀ yẹn náà ni ìyẹn fà yẹ pé alẹ́jìnà dá ìmà ní mamlaka àtàwọn afáàgbà mi wọ́n rí sí pé kò sí nkankan torí pé tá a bá sọ pé mọ́ gba nkan ìtumọ̀ ẹ̀ ni wípé a fẹ́ kí gbogbo àwọn nkan wọ̀nyí then ẹni tó dálé ẹ̀kọ́ lẹ̀ nísìn tí ó gba tíṣà àwọn tíṣà tí ó gba àwọn òṣèlú láti ṣe nkan yẹn lọ́fẹ̀ẹ́ níbo ni kò ti máa rówó níbo ni kò ti máa rówó fún wa so èyí tó tẹ̀sùn wọn ni pé a lè kọ́ ma ní quran ká sì gba owó ní orí ẹ̀ ṣùgbọ́n ẹni tó lọ́ máa rọ̀ lọ́rọ̀ pé òun ọ̀wọ́ bùkátà sí so tiẹ̀ nìyẹn ṣùgbọ́n kọ́ gbà wọn láti lè sọ yí pé haram kò sí ẹ̀rí tó strong tá a lè gbé ara lé pàtàkì jùlọ eh, ntí ọjẹ́ pilẹ̀ so ó tún wà ń bẹ̀ lára iṣu míì táwọn afáà rèés tọ́jẹ́mọ́ alukọ́rọ́bù yìí ó ní al-adhan gẹ́gẹ́ pípẹ̀rún sẹ́yìn lè gba owó ní orí ẹ̀ pẹ̀lú hadith tọ́wá láti ọ̀dọ̀ sàbí pàtàkì uthman ibn abil as nígbà tó ó béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam pé kọjá kó wọn jẹ́ imam fáwọn èèyàn ọ̀hún anabi sallallahu alayhi wa sallam sọ pé anta imamuhum waqtadi. بأضعافهم ولا تتخذ واتخذ مؤذنا لا يأخذ أجرا على أذانه pé o ti di ìmáàmù wọn náà nù mo ti sọ di ìmáàmù léyàn lórí ṣùgbọ́n o ìgbà ọba ń kírun ẹni tó lẹ jù ní kọ́ máa kọ́ ìyẹn ni pé máa ṣàkíyèsí àwọn tó pé gbogbo wọn kí wọ́n ṣe lágbára àwọn mi ò sì já sí pé wọ́n fi iṣẹ́ wọn lẹ̀ àbí wọn fi ṣọ́ọ̀pù wọn lẹ̀ wá kírun ni kèsì pọ̀ wàá bọ́ sórí irun ọ̀ wàá máa ka sóràtù bákọ́rà sóràtù tàwùbà táwọn yàrá máa kó susu no kó o sì kó sì já sí pé ẹ̀ ń tọ́ yàn lápèrun lára tó fi dájú ni pé kápèrun ọ̀ wà fún mọ́sálásí kọ́jẹ́ má jẹ́ àpèrun tí ọ̀ máa gba owó ní orí ẹ̀ kọ́mọ̀ jẹ́ apẹ̀rún tí wọ́n máa gbowó lórí ẹ̀ àwọn míì sọ pé ìyẹn ń tọ́ka sí pé ká gba owó ìyẹn àwọn hànàfíà àti hànàbílà ká gba owó lérí ipa afẹ́ pèrún so kò gbọ́dọ̀ wáyé ṣùgbọ́n tábàwọ̀ hadith yìí n fi dáa jù ní pé kọ́mọ̀jà sí pé tí wọ́n máa gbowó lérí irun pípé ẹ̀ ló ṣe ni ńlá nẹ́bì ní kọ́yàn ìyẹn ò túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ gbà pé bọ́ jẹ́ wọ̀ òun náà kò jáde kúrò lọ́ndà ìpìlẹ̀ torí pé ẹni tí ń pèrún ọ̀rẹ́ndà sáfíìsì ni so kọ́ gbowó lé lórí látara yìí pé bọ́yá yọ máa fi àkókò lẹ̀ kò sí nǹkan kan ṣùgbọ́n irun pípé ìṣẹ́jú mélòó lọ́ fẹ́ fi pè é so irú àwọn nǹkan yìí ọ yàtọ̀ sí taalim ta sọ ìkọ́mọ ní quran ìkọ́mọ quran àbí ìkọ́mọ ní fíkẹ́ àbí ìkọ́mọ ní hadith àbí ìkọ́mọ ní tawhid àbí mawadu shari'iyya àtàwọn. Subject míì tí ó jẹ́ kọ́ gbọ́ kuran yìí tí ó jẹ́ kọ́ gbọ́ hadithi àti fíkìú yìí kì í ṣiṣẹ́ kéke iṣẹ́ tọwọ́ bùkátà sí pé yìí ó fi àsìkò lẹ̀ tán yányán ni kì í sábà ṣe pé bọ́yé yìí ó tún mú nǹkan míì ma ọ yàtọ̀ sí pé èèyàn fẹ́ pèrún ìṣẹ́jú mélòó lọ́ fẹ́ fi pèrún tí ó sọ yìí pé kí mọ́sálásí tún máa fò ní owó kan tí mọ́sálásí bá kàn wò yìí pé ẹ jẹ́ ká máa fún níye báyìí so iye ò sìn kankan bẹ́ẹ̀ náà ìlọba ọ̀rọ̀ hajj lọ so ìyapa ẹnu tó wà níbi àwọn iṣu yìí iná lọ wà níbi alamar hajj ṣùgbọ́n gẹ́gẹ́ bí ti a sọ èyí tó tẹ̀sùn wọn ò ní pé láti lè gba nǹkan lérí àwọn nǹkan wọ̀nyí kò sí nǹkan kan pẹ̀lú májẹ̀mú wípé kí sáfíìsì téèyàn fẹ́ rẹ́ńdà yẹ kọjẹ́ ń táwọn èèyàn sàǹfààní pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣe pé èèyàn lèèyàn sàǹfààní pẹ̀lú ẹ̀ ẹlòmíì ò ní báyàn sàǹfààní rẹ̀ kò sí bó ṣe fẹ́ gba owó ní orí ẹ̀ ìkírun nísìnyí ẹni tó kírun ni ó ṣàǹfààní pẹ̀lú ẹ̀ torí pé ọlọ́run fẹ́ fi fún àwọn nǹkan kan mọ́ lára rẹ ni tó ṣe pé ìṣe fífọ́ rẹ̀ yẹ kò lè lọ sọ́dọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ náà làwẹ̀ àwọn òmùrùtà àbùdíyà tó èyàn ò lè gba owó lé lórí èyí téèyàn lè gbowó lé lórí ni umuru mutaadiya àwọn àǹfààní tí ó lọ sọ́dọ̀ ẹlòmíì kọ́mọ̀sì já sí pé nǹkan tó jọ́ràn yẹn fún yàn láti lè láti lè ṣe fàbítálì adájọ́ sẹ̀ríà so o lè gba owó mufti sẹ̀ríà o lè gba owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan yẹn ìyẹn nípa alukúrọ̀bù. Al àwọn nǹkan míì tún wà tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí ọ̀hán náà níbẹ̀ ìyẹn ni pé láti lè gba owó lérí pé a fẹ́ rẹ́ńdà sáfíìsì ẹ̀ òun náà ni lára ẹni alhajam hajam làwọn ti ń dégò ó sì wà dì sìn báyìí pé ó ti rọrùn dáadáa báyìí ó ti rọrùn dáadáa sòtún ìbá fẹ́ dégò nísìn wọ́n ti ṣe àwọn nǹkan kan tó ṣe pé ó jẹ́ kọ́ rọrùn èmi gangan sì nílé so hijama ìdégò hijama nǹkan tó tàǹfààní rẹ̀ pọ̀ gidi ni tó ṣe yí pé ọmọ ń wúlò fún ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ìmọ̀ báyàn dégò kó gba owó lé lórí sọ́lẹ̀tọ̀ lára nǹkan tí nọ́ọ̀sù ní orí rẹ̀ náà ní báàbù àlè ìjà rọ̀ ni ọ̀rọ̀ àwọn onímọ̀ pín sí mẹ́ta ní orí ẹ̀ àkọ́kọ́ ni pé pẹ̀lú ìpanupọ̀ àwọn onímọ̀ tí èèyàn bá dégò tí èèyàn sọ wípé n tó ń fẹ́ gbà ní kọ́kàn sí pé ẹni tó bá dégò yẹ lọ́kàn fún ní nkankan so ìyẹ kò sí nkankan yẹ ni pé tí èsì bí mùsàárọ̀ tọ̀ ìyẹ ò sí nkankan lọ́dọ̀ àwọn onímọ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam òun náà ṣerú ẹ̀ so wọ́n dégè fún ó sì fún ẹni yẹn ó fún ní bíi módù mẹ́rin àbí módù mẹ́jọ tamro iye òsè kankan ṣùgbọ́n màá bọ̀ dégò kí wọ́n tó lè ṣe agbọ́dọ̀ ṣe mọ́jẹ̀mú mọ́jẹ̀mú tí màá ṣe ni pé tí n bá ti ṣe tán iye báyìí màá gbà ọ̀rọ̀ mẹ́ta ló wà lórí ẹ̀ ọ̀rọ̀ akọ́kọ́ ni pé haram haram ni àfẹ́yí tí ọba ní májẹ̀mú nú ẹ̀ńdọ́sọ ni ibn hazmi rahmatulahi alayhi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé akórira sí ni kìí ṣe pé tọ́ba dégò tó gbowó ní orí ẹ̀ kìí ṣe pé bọ́yá ọjẹsẹ̀ ṣùgbọ́n akórira sí àwọn èèyàn fi jẹ́ dáadáa gan o pàtàkì jùlọ nílẹ̀ lárúbáwá akórira sí ni so ìyẹn ni jumhurul ulama lọ síbẹ̀ àwọn míì sọ yìí pé kò sí nǹkan kan rárá a kórìíra sí kò sí nǹkan kan ó wà mọ̀bá àwọn tó sọ yìí pé haram ẹ̀rí wọn òun náà ní ibnu hazmi àtàwọn míì ẹ̀rí wọn ni pé anabi wa ma wọn náà anabi sọlọlọ ọwáyé nínú ọ̀rọ̀ pé náà anabi sọlọlọ aleyhi wasalam ankesbil hajjam wathamanil kelb anabi wa ẹ eh, wa asbi alfa anabi sọlọ wọn ni anabi sọlọ alayhi wa sallam ọkọ tí wọn bá sọ yípa anabi kọ nkankan ìtumọ̀ ẹni pé wọ ni ọkọ kéèyàn sọ yẹ kéèyàn sọ yí pé dídé gòlù wọn fi máa jẹun wọn máa gbowó ní orí ẹ ọkọ wọn náà yóò yàtọ̀dí alfasad wal haram so ìtànàbí bá ti kọ ó ti dè wọnú. No? àwọn yẹn sọ pé ẹ̀rí nù nínú ẹgbẹ́ wa mi ànábi sọ pé mina sọ́ọ̀tì níbi ìjẹ́ ìbàjẹ́ tí è jẹ́ tí è ṣe ìjẹ́ halal ó ní kẹ́sìbọ̀l hajjam kéèyàn sọ yìí pé ìmọ̀ fi gbogbo hadìfẹ́ ọ wà nínú alimuhala ibn hazmi rahmatulahi kéèyàn sọ yìí pé lòun ó fi máa ṣe ìjẹ́ ẹ̀mú ìdígò lòun ó fi máa ṣe ìjẹ́ ẹ̀mú ànábi sọ pé ìjẹ́ ìbàjẹ́ ni ìjẹ́ haramu ni so ẹ̀rí tiwọn nù àwọn tó sọ pé mọ̀kúrú ni wọ́n ṣe jámúrù ìyẹn ni pé wọ́n wòye sí ẹ̀rí tí àwọn ẹni àkọ́kọ́ kó wáyé wọ́n tún wá wòye sí ẹ̀rí mi pé ìtajàmà nàbí sallallahu alayhi wa sallam wà á tọ́ alhajjam ajirahu tó wà nínú sọyẹ bukhari pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní kí wọ́n bò ń dégò ẹni tó sì dégò fún yẹ ó fún ní ajiro ajiro lọ́wọ́ nínú nọ́ọ̀sì hadith yẹ ó fún lówó ọ̀yà rẹ̀ ìyẹn jẹ́ yẹ wá pé ìgbà makru ni kìí ṣe haram torí pé tọ́wọ́ sí pé haram yẹn yẹn ni anabi ọba ti anabi ọba ti ti fún anabi ọsọ yìí pé ah, ìwọ gbà yìí ṣùgbọ́n àwọn tó sọ yìí pé mubah pé kìí ṣe makru rárá hadithi náà làwọn gbára lé tí wọn ò wòye sí hadithi àwọn ẹni àkọ́kọ́ yẹn èyí tó súnmọ́ jù ni pé kò síyèméjì tí ọba ní májẹ̀mú nínú so láti lè gbà ṣùgbọ́n akọ́lùmọ̀ yòókọ́l ń tó kéré jù tí a lè sọ pẹ̀lú àwọn hadith tó wáyé onípe makuro ni kì í ṣe haram pẹ̀mbẹ̀lẹ̀ torí pé dáwọ́ sí pé haram anabi sallallahu alayhi wa sallam kò ní fún ẹ̀ ń ọba dégò kò ní fún ní owó ọ̀yà rẹ̀ wọ́lọ́ àlẹ́. lára mọ́nfà àǹfààní mi sí nọ́sùwá yé pé kò gbọ́dọ̀ já sí wípé èèyàn gbowó ọ̀yà lé lórí ó ní asibulfa àbí asibulfa méjèèjì ni wọ́n máa ń sọ ìyẹn ni pé kẹ́nìkó ní akọ. àgbò lápèjúwe àbí akọ ràkúnmí àbí akọ màálù kí ẹnìkan wá lábo kí ètò lábo wọn wá sọ pé òun fẹ́ kí akọ ràkúnmí àbí akọ màálù àbí akọ adìẹ náà ni pé òun fẹ́ kọ́ wá gun abo èyí tó wà lọ́dọ̀ mi kò sí gángan yóò wà lọ́dọ̀ rẹ fọ́sẹ̀ kan ṣùgbọ́n iye tí máa gbà ní. anabi sọlọ lọ́hùn àríwọ̀sẹ́lẹ̀ ọkọ̀ ó sì máa ń wáyé pàtàkì jùlọ àwọn tí wọ́n máa ń sin ehoro àbí àwọn nǹkan míì so sọrí pé ó sì máa gbowó lérí màníyù fáàmù ẹran tí ó yẹ ṣe pé bọ́yá ó ná ọ ní nǹkan kan so nǹkan tí ọjà sọ yìí pé kò fẹ́ báwọ̀ ọmọlúwàbí gan kò bá lọ dáadáa nípa ìwùwà ọmọnìyàn sókè sáà ni pé ìgbà náà yóò ti wá lórí rẹ̀ yẹn ìyẹn ni pé kíkọ́ tó ti wá lérí ẹ̀ so kí mùsùlùmí kó jìnnà sí i nǹkan míì wà tó bọ́ sínú hadithi yẹn náà tí màá padà ṣàlàyé ṣùgbọ́n ìyẹn lẹ oní kọfíìs àtọ̀hán so a padà ṣe àlàyé yẹn náà lára àwọn tí nọ́ọ̀sù wá lérí ẹ̀ náà ni mahrul bag kẹ́nìkan sọ yín pé òun ọ̀ máa fáwọn èèyàn kí ni ó fi á máa ṣàǹfààní ni pé òun ọ̀ tẹ́ra lẹ̀ òun ọ̀ gba owó irú mọ́nfà báyìí láti gba owó lé lórí ṣẹ̀rí àkọ́ yẹn ni pé ìmọ̀ ṣiṣẹ́ aṣẹ́wó lè tọ́ wọ́pọ̀ káàkiri orílẹ̀-èdè pàtàkì jùlọ orú orílẹ̀-èdè wa ní nàìjíríà náà ilé aṣẹ́wó pọ̀ rẹpẹtẹ tó ṣe pé àwọn ó sì máa gba owó ní orí rẹ̀ haram haram di tefakil ulama so haram ni tó ṣe pé àwọn onímọ̀ wọn ṣe ìpanupọ̀ ní orí ẹ̀ iye abala tí mo sọ tán yìí abala àwọn àǹfààní tí sẹ̀ríà ọ̀fẹ́ kí rẹ́ńtéèjì ọba kọ́ lọ síbẹ̀ àbí kéèyàn rẹ́ńdà sáfíìsì ńbẹ̀ kọ́ wá gba owó nípẹ̀. abala tí a fẹ́ máa sọ nísìnyí ó ń labala tó ṣe pé ọjẹ́ mẹ́yìí jára ṣùgbọ́n a rí nínú àwọn onímọ̀ tó ṣe pé kò gbọ́dọ̀ wáyé látara alghorar a sì ti ṣàlàyé gọ́rọ̀r a ti ṣàlàyé lọ yẹn ni pé látara ìrújú risk tó wà ń bẹ̀ ìyẹn lọ́fà táwọn onímọ̀ mi fi sọ pé là kọ́ gbọ́dọ̀ wáyé àkọ́kọ́ nínú rẹ̀ o ní pé ìjárọ̀ táyẹ̀yẹ̀ bá fẹ́ sàǹfààní pẹ̀lú sáfíìsì ẹnìkan àbí nǹkan kan tó wà lọ́dún ẹnìkan ìyẹn fẹ́ sàǹfààní pẹ̀lú ẹ̀ láìsí kọ́ fẹ́ rà á ó pín sí méjì ìdá kó sẹ́ pé nǹkan téèyàn fẹ́ sàǹfààní àbí sáfíìsì téèyàn fẹ́ sàǹfààní lọ́dọ̀ ẹni yẹn ó ní gbèdéke ìgbà tí ó fi parí ẹ̀ tàbí kó sẹ́ pé kọ́mọ̀ ní gbèdéke àpèjúwe tó ní gbèdéke ni pé kí n lọ bá télọ̀ nísìn pé bá mi rán sọ sẹ́yìn pé bá mi rán sọ ó ní gbèdéke ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀ẹ́ agreement tó wà láàrin ara wa ni pé kọ́ parí aṣọ kọ́ wà bí mo ṣe fẹ́ ṣùgbọ́n èyí tí ò ní gbèdéke ó ní bíi kí n fẹ́ rẹ́ǹtì ilé àbí kí n fẹ́ rẹ́ǹtì mọ́tò àbí kí n fẹ́ rẹ́ǹtì àga gbèdéke tí èyí parí pẹ̀lú pé èèyàn parí nǹkan torí pé ìrẹ́ǹtì lé nísìnyí ó lè máa lọ fámíà èyí tí ọba ní gbèdéke fún rẹ̀ a gbọ́dọ̀ fi gbèdéke sí i pẹ̀lú ìlànà méjì ìlànà àkọ́kọ́ ni pé ká fi gbèdéke sí i pẹ̀lú àkókò mo fẹ́ gbalé rẹ fún gbà báyìí mo fẹ́ gba mọ́tò rẹ láti lè rẹ́ǹtì ẹ̀ fún gbà báyìí ilẹ̀ rẹ mo fẹ́ yá fún gbà báyìí aga rẹ mo fẹ́ yà lò fúngbà báyìí yẹ ni pé kí gbèdéke àkókò ọ wà àbí gbèdéke kìlómítà àbí ààyè mo fẹ́ yá mọ́tò rẹ lọ sẹ́kọ̀ọ́ mo fẹ́ yá mọ́tò rẹ lọ sí kaduna pẹ̀lú kí la fi ṣe gbèdéke tiẹ̀ hàn pẹ̀lú gbèdéke ààyè tí èé tí a gbọ́dọ̀ ṣe gbèdéke rẹ̀ pẹ̀lú àkókò àbí pẹ̀lú àyẹ̀hún tí ọ̀bá wá wáyé èròjú ọ̀wà ń bẹ̀. lápèjúwe ẹnìkan ọkọ̀ ìyá mọ́tò kò fi gbèdéke àkókò tí ó da padà sí kò sì fi gbèdéke ààyè tí ń lọ sí táwọn ìgbà ibi tí ń lọ ní. èròjú wà bí òsì èròjú ọ̀wà torí pé ẹni tó yá mọ́tò tí ò sí gbèdéke àsìkò tí ò sí gbèdéke ààyè ó lè gba mọ́tò kó sì padà gbé wá lẹ́yìn ọ̀sẹ̀ kan ó lè padà gbé wá lẹ́yìn ọ̀sẹ̀ méjì ìjà ọba ṣẹlẹ̀ pé à láti ẹjọ́ yìí bó o lọ jẹ́ tí ì bá sì pé ẹni tó bá gọ̀ dáadáa náà ẹ rí i pé kò ní gbérú ẹ lẹ̀ láì ṣe wípé gbèdéke wà ìyẹn sẹ̀ríà ṣe ní haram látara kíni látara yìí ní gbèdéke ẹ̀ ṣùgbọ́n ìtọ́ bá ní gbèdéke pẹ̀lú pé èèyàn parí ẹ̀ látara pé iṣẹ́ ọwọ́ iye ò sí kankan láti lè má fi gbèdéke àkókò àbí gbèdéke ẹ ààyè sí. àlàyé tí yóò wá wá ni pé sálẹ̀ èyí tí ọba ṣe yí pé ó ní gbèdéke látara píparí rẹ̀ sálẹ̀ tún fi gbèdéke míì sí pẹ̀lú àsìkò bí kí n sọ yí pé mo fẹ́ gbé aṣọ fún ọ o sẹ́yìn pé ó pilẹ̀ ti ní gbèdéke nípa wípé yọ parí aṣọ yẹn ní tá a gbà lérò sátún a lè fi gbèdéke wípé mo sì ń bọ̀ àgbà lọ́tún lásì ìyapẹ́ inú àwọn onímọ̀ wà bẹ̀ kí ló fà ní pé tí ọba sọ wípé ọ padà wà àgbà lọ́tún la tí ọba sì ti rí gba òní sanwó fún un gáràrú wa torí kó lè parí ẹ̀ lọ́tún la ó sì lè má parí ẹ̀ ṣùgbọ́n ìtọ́ tẹ̀sùn wọn ni pé kò sí nǹkan kan tí ẹnitọ́ gbà sọ fún yàn ìtọ́ gbà lérò gan ni pé kọ́ parí aṣọ ṣùgbọ́n àkókò tó fi sí yẹ ó fi lé e lárí ni yẹ ló sì fa tó náà bá dé tí lẹ́yìn ọjọ́ méjì tẹ́ni yọ parí ẹ̀ yọkàn wọn kàn jọ sọ láàrin ara wọn ni pé àwọn múná lọ ni wọn sì gbà ní nǹkan kan bá wọn jọ sọ kèsì bóyá kò ní fún lówó ńkọ àfi tọ́ bá ti à ń kọjá alimakol. ṣùgbọ́n oníṣẹ́ ọwọ́ gbọ́dọ̀ wà sọ̀ra iṣẹ́ tó ń gẹ́gẹ́ mọ̀ yìí pé iṣẹ́ yìí ò lè parí lọ́túnla tó a sọ yìí pé bẹ́ẹ̀ ni parí ẹ̀ alákọ̀ọ́kọ́ òkúrọ́ ọ yàtọ̀ sí pé ọmọ yìí pé parí ṣùgbọ́n kọjá kan àbí ara ọmọ rẹ̀ ní ọ̀yà àbí ara ìyàwó rẹ̀ ní ọ̀yà àbí kọjá kéésì mi nìyẹn ṣùgbọ́n tó ti mọ̀ yìí pé kò lè parí ṣùgbọ́n kọ́ bàbá gbé lọ síbòmí ó ní pé yọ parí ó ṣe jàǹbá àmọ́nà tó ṣe pé ọlọ́run bó bí ọ léèrè torí pọ̀ yapa àdéhùn nìyẹn apẹ́rẹ́ mọ̀nẹ́fìkì sí ni ìyẹn ló sì wọ́pọ̀ jù lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ kódà mo ti rẹ́nìkan tiẹ̀ tó ń mẹ́rì wá torí pé à ọlọ́run ló ní ọlọ́run ní máa ṣàdéhùn tí sí ká rẹ̀ ìtumọ̀ ni pé ọmọ nìyẹn ṣe àdéhùn tí sí ká so alákọ̀ọ́kọ́ ni pé ọjà ń bá àmàna tó sì gbẹ̀sẹ̀ ó sì tó ń lé kọ́sọ́mà sá torí pé ìwọ́n tó ń disappoint àwọn èèyàn lóòrèkóòrè ìmí a sì máa wáyé látara pé ọfẹ́ parí ẹ̀ ṣùgbọ́n ọwọ́ arísẹ́ míì tówó rẹ̀ tó pọ̀ àdéhùn tà kọ́kọ́ yẹ yọ wá yọ bẹ́gilé so kìí ṣe nǹkan tí ọ̀dà nínú ṣẹ̀rẹ̀ islam lára nǹkan míì táwọn onímọ̀ tí wọ́n sọ tí ó jẹ́ ká mọ bí wọ́n ṣe lákàkún báàbù yìí tó ó ní ìgbà wo ni contract ìgbà wo ni yóò bẹ̀rẹ̀ lápèjúwe ẹnìkan sọ pé òun fẹ́ yálé àbí ọ fẹ́ gbà sísẹ́ bọ́yọ̀ dá skulẹ̀ ọ wá fẹ́ gbà sísẹ́ ìgbà agreement ti parí yẹ ó ti parí náà nù ṣùgbọ́n ó gbọ́dọ̀ wá ń bẹ̀ wí pé agreement ọ bẹ̀rẹ̀ ní on the one january àbí on the one december ọ gbọ́dọ̀ fi kún lọ́dọ̀ àwọn onímọ̀ ìwà bẹ̀rẹ̀ sẹ́ rẹ gẹ́gẹ́ bí olùkọ́ tó tá a máa síwó oṣù rẹ̀ yọ bẹ̀rẹ̀ ńgbà báyìí so tá a fi mọ bí àwọn onímọ̀ sí lákàkún báàbò lè jára ṣùgbọ́n tó di kejì bá wá ṣẹlẹ̀ ńkọ́ yẹ ni pé màá wá máa àbí mọ rẹ́ǹtì ilé rẹ kọ̀ wá sí gbèdéke ìgbà wo yẹ ọ bẹ̀rẹ̀ iye báyìí máa máa san lóṣooṣù imam shafi sọ pé irú agreement báyìí ọ̀ wọlé nínú sẹ̀ríà torí pé gọ́rọ́rù wà ń bẹ̀ ìrújú ti wà ń bẹ̀ ó lè dọ̀là kó wọ́n kó sínú ilé kí tí wọ́n sọ pé ah rárá ó di ìparí oṣù àbí bẹ̀rẹ̀ oṣù tí ń bọ̀ náà kó tó lè wà ó sì lè wọ́n yí pé òun ọmọ kóbọ̀ ní on the ten december kí tí o ti máa síwó fún láti one december so ìrújú wa mẹ́ àlàyé yẹn gbọ́dọ̀ clear pé ìgbà tí agreement ọ bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n imam malik ó ń sọ pé kò sí kankan kí wọ́n dákẹ́ lérí ìgbà tí agreement ọ bẹ̀rẹ̀ kò sí nǹkan kan tó wúyẹ torí pé ìrújú tó wà ń bẹ̀ yẹ ó ṣe é fojú fò látara kọ́tsọ̀ látara àṣà ẹni tí wọ́n gbà síṣẹ́ níjọ friday gẹ́gẹ́ bí iṣẹ́ olùkọ́ ó ti mọ̀ pé òun ò lè wá saturday òun ò sì lè wá ní sunday lọ́dọ̀ imam malik ọlẹ́tọ̀ láti wá jọ monday tọ́ ọba ti sọ fún yín pé ó di tuesday kìsẹ̀ rí ó tún bẹ̀rẹ̀ àbó di friday kìsẹ̀ rí ó tún bẹ̀rẹ̀ ó ti lẹ́tọ̀ láti lè wá Bina alérí agreement ẹjọ́ ṣe torí pé wọ́n lò fi bẹ̀ fún pé ìgbà tó gbọ́dọ̀ wà ní. so àwo kí ni tí urfu sọ kí ni táwọn èèyàn bá sábà bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́ gbalé lọ́n on the twenty kí ni urfu kí ni tó kọ́mọ̀ nínú àwùjọ tí ìbá gbalé báyẹn ìbẹ̀rẹ̀ oṣù ní sábà máa ń ní ọ̀sábà kó wa sílé ṣùgbọ́n léè tó fi dájú ó ní pé kó clear gẹ́gẹ́ tí imam ṣàfi sọ ṣùgbọ́n téèyàn bá wòye sí ti ọ̀rọ̀ imam malik náà á rí i pé ọ tẹ̀sùn wọn ó lóorìn látara pé culture pilẹ̀ wà ńlẹ̀ ní bí iṣẹ́ kọ̀ọ̀kan ṣe máa lọ á sì rí i pé ìyẹn lọ̀pọ̀lọpọ̀ agbanisíṣẹ́ ọ̀rọ̀ imam ṣàfi lagbanisíṣẹ́ sábà máa ń lò tí wọ́n bá gbàyàn ṣiṣẹ́ nísìnyí wọ́n sọ fún ìgbà wo ni iṣẹ́ rẹ̀ ọ bẹ̀rẹ̀ sí sálárì ọ bẹ̀rẹ̀ so wọ́n sọ fún so ọ̀rọ̀ imam shafi yẹ ó mú wa kó níbi èrújú ṣùgbọ́n ọ̀rọ̀ imam malik náà kì í ṣe pé ó fi wá sínú òrùjú tayanya torí pé ó tún fún wa nílànà míì tá a lè fi treat irú agreement bẹ́ẹ̀ nípa yìí pé a béèrè bóyá tí èdè ayédè bá ṣẹlẹ̀ adájọ́ béèrè yìí pé kí ni tó common nínú ọ̀dọ̀ àwọn níbi ìlú tẹ́ ti ṣe irú agreement bẹ́ẹ̀ àbí lọ́dọ̀ àwọn tí ń tajà bẹ́ẹ̀ tí o kí ni nǹkan tí ọkọ mọ̀ bẹ́ẹ̀ irú ẹ̀ náà la gba ṣọ́ọ̀pù náà so kí ni nǹkan tó kọ́ mọ̀ láàrin ìjà sẹ́yìn bá sọ pé òun gba ṣọ́ọ̀pù so ṣé ó ti lẹ́tọ̀ọ́ pé ìgbà tó ti sọ pé òun gba ṣọ́ọ̀pù yẹ iye tó ń sì máa san lóṣooṣù ní so ti lẹ́tọ̀ọ́ kókó wá síbẹ̀ àbí ó dìgbà tí ẹni tí ó gbé ṣọ́ọ̀pù fún tọ́ba tó sọ pé ó ṣetán àbí ó lè máa kó bọ̀ báyìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ èyí tí ò sí ìrújú ń bẹ̀ rárá ó ní tọrọ imam ṣàfi lára ọ̀nà míì tó tún jẹ mọ́ iṣu míì tó tún jẹ mọ́ aljahala àti gọ́rọ̀ ó ní kí àlàyé wà lérí pé ìgbà tí rẹ́ńtẹ̀jì ọbẹ̀rẹ̀ ni ṣùgbọ́n kọ́mọ̀ sí pa pé ìgbà tí màá lò ní lápèjúwe ọkàn gbalé àbọ̀gba ṣọ́ọ̀bù ṣùgbọ́n iye tí màá máa san lóṣooṣù ní kọ̀ wá síbẹ̀ wípé màá máa san iye báyìí lóṣooṣù ṣùgbọ́n lẹ́yìn ọdún mẹ́rin ni màá kókó o àbí lẹ́yìn ọdún méjì ṣé ọlẹ́tọ̀ọ́ láti fi agreement lẹ́bẹ̀ẹ́ sẹ́yìn pé yẹn ló sì kọ́mọ̀ tẹ́yìn bá gbalé kì í sábà sí mbẹ̀ bí ìbá sáwọn ti gbalé fún school ìlà agreement ọlọ́dún márùn ọlọ́dún mẹ́fà sábà máa ń wà kódà tí wọ́n lè sí ọ̀wọ́ yìí pé wọ́n kàn máa sọ pé agbowó ọdún márùn owó ọdún márùn tí wọ́n gbà yẹ ṣé ọlẹ́tọ̀ kí wọ́n dákẹ́ lẹ́rí pé lẹ́yìn ọdún márùn agreement parí àbí kò parí èyí tó tiẹ̀ wá ṣe jù oní pé kí wọ́n kàn sọ pé lóṣooṣù iye tí màá máa san ni láì ṣe pé tọ́ba dìgbà báyìí màá kú àbí agreement parí àwọn míì sọ pé wọ́n lè filẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá filẹ̀ bẹ́ẹ̀ tó sùn eléyìí bá parí nísìn ìyẹn ni pé ó ti sanwó november november wa parí bóòlù agreement ó ṣe rí ní december ọ̀rọ̀ mẹ́ta lọ́wọ́ mbẹ́ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé alaqid bọ́ọ̀tẹ̀ agreement contract àárín wọn kò wá valid mọ́ kò wá valid ìyẹn ni pé ẹni tó nílé ọlẹ́tọ̀ láti sọ pé ọ̀dàbọ̀ àbí shop ẹni tó sì gba ilé náà bọ̀ gba shop òun náà lẹ́tọ̀ láti sọ pé òun ò lólé mọ́ ìyẹn ni pé kò wá valid wọ́n gbọ́dọ̀ tó ṣe renew agreement ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé agirimẹ́ǹtì wọn lazim lọ́pọ̀rọ̀ gbà tí oṣù ti parí yẹ tí wọn ọba tọ́lá rẹ̀ fúnra wọn tí wọn bẹ ti lè kó sọ̀ǹdì wọn báyìí ó ti dọ̀ọ̀rọ̀ yẹn fún ẹ̀ńtọ́ gba ṣọ́ọ̀bù kó sanwó oṣù yẹ kódà yìí bá kó jáde lọ́jọ́ kejì kódà yìí bá kó jáde lọ́ndẹ̀ three december ó ti dọ̀ọ̀rọ̀ yẹn kó san complete december lókòrò ìgbà tó ti lo ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì nínú december ọ̀rọ̀ mi nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó súnmọ́ jùlọ ni pé tọ́bẹ̀ wọ one december tí wọn ṣàlàyé kankan láàrin ara wọn yìí pé agreement sì ń lọ àbí kọ lọ mọ alaakid yẹsẹ rojà iza ìyẹn pé ìgbà tó lo ọ̀ǹdí wà yẹn ọ lẹ́tọ̀ fún un láti máa lò lọ tí ó fi complete december ó sì lẹ́tọ̀ fún un láti kókó mbẹ́ torí wọn ọ wọnú december pẹ̀lú tí ó sá agreement lérí wípé iye tí máa lérí pé màá sanwó december bó wa ni yóò ti jẹ́ ọwọ́ iye tó kàn lò yẹ lákàn ni ọkàn wá san tó bá ṣe pé ọjọ́ márùn-ún ló lò ọjọ́ márùn-ún yẹn ni ó san mo rò pọ̀ clear nísìn ìyẹn ni wọ́n ń pè ní muyawama àbí mushahara àbí muawama pé ọdọọdún màá máa sanwó àbójoojúmọ́ màá máa sanwó àbóṣooṣù màá máa sanwó ṣùgbọ́n tí ọ̀sá dẹ́hùn pé ìgbà tí agreement ọ̀ parí ni ṣé tó bá ti wọnú oṣù tó tẹ̀lé tó sùn tiẹ̀ tó ń rọrùn tọlọ́dún ni ló léwu ṣé tó bá ti parí december nísìn tá a bọ́ sí one two thousand seventeen ó tún dọ̀ràn yẹn fún kọ́sanwó odidi ọdún kan musiba so ìbá àmà lọ́dún kan yẹ ìbá sì lò èyí tó súnmọ́ òní káwo kí ni tí ọkọ mọ̀ nínú àwùjọ fúnrú ẹ̀ tí agreement ọba sí lérí pé gbà tí màá gbélé dání àbí gbà tí màá gba ṣọ́ọ̀kù dání kò sí agreement ju wípé iye tí màá kàn máa san lóṣooṣù ni ṣètò bá ti lo ọjọ́ kan nínú oṣù tó tẹ̀lé tó ti dọ̀ràn yẹn kó sanwó oṣù yẹ àbí kè sọ̀ràn yẹn àbí ìwọ̀n àbá ọjọ́ tó lò oníyọ̀sán so ìyẹ kò sí nọ́ọ̀sù kankan fún níta kan wà bùkátà sí ni ká máa ntí kọ́tọ̀ sọ pẹ̀lú pé mi ò wà familiar pẹ̀lú irú àlámọ̀rí bẹ́ẹ̀ mi ò lè sọ pé n ti culture ń wí ni yẹn ni pé n tó common ní àwùjọ ni pé tí n bá sọ yí pé oṣooṣù màá máa sanwó àbí lọ́dọọdún tí a fi gbèdéke ìgbà tí agreement yọ parí pé lẹ́yìn ọdún méjì ṣé tó bá ti kó wọnú on the one oṣù tó tẹ̀lé ó ti dọ̀ràn yẹn kó sanwó rẹ̀ tán àbí ọlẹ́tọ̀ fún láti kó kúrò nílé kó sì já sí pé iye tí yóò sọ nìyí gẹ́bí tí mo sọ kò sí nọ́ọ̀sù kankan tó sọ yìí pé ètò gbọ́dọ̀ jẹ́ ni bí kò sí yìí pé ntí yọ wáyé ń bẹ̀ òní kọ́tsọ̀ ṣùgbọ́n láti lè mú rújú tányányá èyí tí sọ gan nínú sẹ́ríà ni pé agreement gbọ́dọ̀ clear tá a bá ti filé rent àbá fi ṣọ́ọ̀pù rent àbí àfi nǹkan rent ó gbọ́dọ̀ clear pé gbà tí ó parí ni ọ gbọ́dọ̀ clear yìí pé n tí mo gbé fún ọ ṣọ́ọ̀pù tí mo gbé fún ọ yìí ọdún márùn-ún ni o kí ọdún mi ò tó lè gùn àìsàn ìjókòó sọ ni so ọ gbọ́dọ̀ clear bẹ́ẹ̀ tí ọba ti clear ìṣkáàlù tá a mention nísìn wàhálà tá mention nísìn so yóò padà wáyé lára iṣu míì táwọn onímọ̀ race nípa àlámẹ̀rẹ̀ ìjárọ̀ ó ní gbèdéke wo la lè fi sí. Si, rentage sọ̀rọ̀ ọ̀rùn kí n sọ wípé mo gbélé ìfún ọ years mo gbé ilẹ̀ yìí fún years gẹ́gẹ́ wọ́n ṣe ń ṣe níbi sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ kọjá gbèdéke kan ìyapa àwọn onímọ̀ wà bẹ̀ náà a rí nínú àwọn onímọ̀ Le kọ́sà tó jásí pé n ta fẹ́ fi rẹ́ǹtì yẹ n tó súnmọ́ jù ni pé yóò di ọdún yẹ ilé nísìnyí tó súnmọ́ jù ni pé máa ń kọjá ọgọ́rùn ọdún àyùbẹ̀ kọ́ ni àwọn lẹ́mìí wà ń bàdàn tó ti over two hundred years so n tó súnmọ́ nìyẹn so kéèyàn ó fi sí i pé ọdún gbọ́ọ́rọ́ àbọ̀dún tó kéré kò sí nǹkan kan ṣùgbọ́n a rí nínú àwọn onímọ̀ tó sọ pé no gbèdéke rẹ̀ ọgbọ́dọ̀ kọjá ọdún kan pàtàkì jọlọ lérí ọ̀rọ̀ ilẹ̀ tá a fẹ́ fi dáko torí pé bí a bá ṣe ń lo ilẹ̀ sí bẹ́ẹ̀ náà ni kò ṣe ní dáa fún nǹkan ọ̀gbìn mọ́ so gáràrú ọ̀padà wà nígbà tí wọ́n bá sọ pé o lẹ̀ rẹ́ǹtì fún yàn pé kó fi dáko tí ọwọ́ á fi gbèdéke ọdún mẹ́wàá tọ́já sí pé agreement ọdún mẹ́wàá ta lọ sọ fún yín pé ilẹ̀ yẹ yóò wúlò fún dídáko fún òdìdí ọdún mẹ́wàá gararu wa mbẹ ìyẹn ni pé ó lè wúlò fún dídáko fún dídí ọdún mẹ́wàá ó sì lè má wúlò fún yẹ làwọn míì fi sọ pé so ìrújú wa mbẹ kọ gbọdọ wáyé ìyẹn ni pé ọdún yìí ọgbọdọ gùn pọ ṣùgbọ́n ètò tẹ̀sán wọn ni pé àwòye sí ní tá a fẹ́ fi rent sentẹ́mi rẹ̀ lè gùn dé táìmù tá a fi sí ni gẹ́bí tá a irú list tẹ́ máa ń se bóyá ọdún fifty years àbí jù bẹ́ẹ̀ lọ so ntakan wòye sí ni pé so lè di time yẹ àbí kò lè àbí kò lè da táìmù yẹ lára àwọn iṣu míì táwọn onímọ̀ tí wọ́n ṣàlàyé látara táwọn míì sọ yìí pé kọ̀lẹ́tọ̀ọ́ látara àrùjú tó wà ń bẹ̀ ó ní kéèyàn ó fẹ́ rẹ́ńdà sáfíìsì fún yàn pé màá máa bọ́ sáko rẹ o ṣùgbọ́n oúnjẹ àárọ̀ àtọ̀sán àtalẹ́ ìwọ lọ́ọ́ máa gbé yẹn ni pé owó ọ̀yà mi ni kíni owó ọ̀yà mi ni jíjẹ àti mímu owó ọ̀yà mi ni jíjẹ àti mímu sọ́lẹ̀tọ̀ bẹ́ẹ̀ so lára iṣu tí àwọn onímọ̀ sàlàyé nípa báàbò lè jára ni àwọn mi sọ yìí pé kò sí nkankan a sì rí nínú àwọn onímọ̀ lọ sí pé no kò gbọdọ̀ wáyé kí ló sì fà á torí ìrújú torí pé oúnjẹ tí ó yòó táyé o lè má yòó kányìndé nígbà tí wọ́n sọ pé kọ́kàn máa bọ o lè gbé èso kan à rárá o èso kan tí ó yìí tí mo ṣe lónìí ọkọjá bẹ́ẹ̀ àbí kọ́ ọ wò yí pé míìkì ráìsì kan ní ọmọ yú ọ ó yẹ pé míìkì ráìsì mẹ́ta mẹ́rin lọ́wọ́ bùkátà sí so ìrújú wà ń bẹ̀ ṣùgbọ́n tá a bá wòye sí ọ̀rọ̀ méjèèjì kò sí ètí ọ̀wọ́lé torí pé ntí sábà máa ń yóòyàn ntọ́ ṣe fojú dání so ìrújú yẹ kéré kí ló fà á torí pé ntí sábà máa yóò yàn tó ṣe fojú dání kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè jẹ́ oníjẹ wọ̀bì àtó tí a jẹ kóńgò ráìsì kàtá àbí tí wọ́n máa jẹ bíi ìdájì kóńgò èèyàn rò pé èèyàn lè lágbára rú ẹ̀ lára iṣu mi táwọn onímọ̀ tí wọ́n tún ṣàlàyé oníkáfẹ́ rẹ́ǹtì nǹkan ká má fojú rí i ilé nísìn tí mo fẹ́ rent mo lọ síbẹ̀ mo wò ó látòkè délẹ̀ kéèsì yẹ ọ yàtọ̀ kò sí ìrújú mbẹ̀ ṣùgbọ́n kí n fẹ́ rent ilé kọ́ ṣe pé lè àbí kí n fẹ́ rent ṣọ́ọ̀pù kọ́ ṣe pé kánò lọ́wọ́ àbẹ́kò lọ́wọ́ sọ́lẹ̀tọ̀ àbí kọ̀lẹ́tọ̀ àwọn onímọ̀ ṣe ìyapọ̀ ẹnu gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ìyapọ̀ ẹnu níbi ti albeiru náà sọ́nà mẹ́ta ara àwọn tó ṣe pé kò sí gangan ọwọ́ yìí pé ọ gbọ́dọ̀ ṣèròyìn ẹ̀ ni tó bá ti ṣèròyìn ẹ̀ pé ilé tí mo fẹ́ fi rẹ́ǹtì fún ọ àbí ṣọ́ọ̀pù tí mo fẹ́ fi rẹ́ǹtì fún ọ ibi tó wà ní bó ṣe rí nì bó ṣe rí nì bó ṣe rí nì gbogbo àwọn ìtọ́wọ́ bùkátà sí ọ̀sàlàyé àbí mọ́tò tí mo fẹ́ fi rẹ́ǹtì fún ọ bó ṣe rí nì ac wà ń bẹ̀ mọ́dẹ̀ rẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú nǹkan tó bùkátà sí tó bá ti ṣàlàyé ẹ̀ kò sí nǹkan yẹ ni ọ̀rọ̀ imam malik a sì ráwọn míì tó sọ pé no ntọ́fẹ́ fi rent ọ gbọ́dọ̀ rí ntọ́fẹ́ fi rent fún ọ gbọ́dọ̀ ṣe kínní ọ gbọ́dọ̀ rí torí pé tí ọba rí ìrújú ọ ń bẹ̀ ìrújú ọ ń bẹ̀ ìyẹn làwọn yẹn fi sọ pé kò gbọ́dọ̀ wáyé ìyẹn sì ni ọ̀rọ̀ imam shafi àti imam ahmed ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé kò sí nǹkan láti jásí pé ń tí àfojúrí kárẹ́ǹtì ẹ̀ ṣọ́ọ̀pù tó wà ń dùgbẹ̀ tá àfojúrí kí wọ́n kàn ṣàlàyé ẹ̀ fún wa ká gbà á ká sì máa lọ síbẹ̀ ṣùgbọ́n ọwọ́ pé tí ọba dé ṣọ́ọ̀pù yẹn tán lẹ́yìn ìgbà tó ti tá agreement ti parí lọ́ba débẹ̀ ó ní tá à ń ní khiyaru aroya tó bá rí tán ọ̀rọ̀ ọ̀rùn fún kọ́ sọ pé ah, mi ò ní interest nínú ẹ̀ mọ́ kó gbowó ẹ̀ padà ó sì rọrùn fún kọ́ máa bá a lọ bẹ́ẹ̀ ìyẹn ni àwọn hànàfíà sọ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí tó wọlé ni ọ̀rọ̀ ti má malik yẹ sẹ́rí ọ̀rọ̀ ti hànàfíà wàhálà tó wà bẹ́ẹ̀ ni pé ẹni tó ti kówó lẹ̀ nísìnyí tá a sọ pé ó ní kìyàrú róyà pé ọ wá lọ sílé tí a fi rẹ́ǹtì fún lé èkó àbí ibi tó wà ká sọ pé òun ò ní ìdí ẹ̀ mọ́ ẹni yóò ti ṣe wàhálà òun ó ti gbálẹ̀ yóò ti gbá gbogbo ẹ̀ yóò ti tún nítorí kó tún ṣe ń bẹ̀ kọ́ wá débẹ̀ kọ́ sọ pé òun ní ìdí ẹ̀ mọ́ sẹ́yìn pé èèyàn kó sínú wàhálà nù so ewu tó wà ń bi sì gbólóhùn àwọn hànàfíà nù ṣùgbọ́n àwọn tó sọ yìí pé no ọ̀sà gbọ́dọ̀ rí ni wàhálà wà ń bi ìyẹn náà torí pé kìí ṣe pé gbogbo tí a fẹ́ rà a bá fẹ́ fi rent so ilé yẹn gbọ́dọ̀ rí ìmí ilé wà tó ṣe pọ́nà rẹ̀ jìn ó lè wà ní saudi ó lè wà lamẹ́ríkà ẹni tó fẹ́ gbẹ hòtẹ́ẹ̀lì nísìn yọ wà nàìjíríà ni ó fi gbà ó sì ń travel lọ sí britain àbó ń travel lọ amẹ́ríkà so ibi ni ó wà ọ̀wọ́ yìí pé fọ́tò ni ọkàn rí wọ́n kàn ṣàlàyé fún pé eh, four star ni seven star ni so ṣe a sọ fún pé ọ gbọ́dọ̀ kọ́kọ́ lọ síbẹ̀ kọ́ lọ fojú rí wàhálà wà ń bẹ̀ ọ̀rọ̀ tí imam malik ní tó fi wọlé ni pé tí wọ́n bá ti ṣèròyìn ẹ̀ fún yàn tí ó sì bá ròyìn yẹ bẹ́ẹ̀ kò ní choice agreement ti parí so kò gbọ́dọ̀ gbowó kò lè láǹfààní àti gbowó padà ṣùgbọ́n ìròyìn tí a ṣe fún yẹ tó bá yàtọ̀ sí nítorí ọlẹ́tọ̀ àti gbowó ẹ̀ torí pé ọ̀rà base lérí kíni lérí ìròyìn tí wọ́n sì fún ni ìyẹn lọ́fọ̀ọ́ fi já sí pé ọ̀rọ̀ tí má malik yẹ ọba ẹ̀ òní ọ̀wà níwọ̀ntúnwọ̀nsì ọ̀rọ̀ àkọ́kọ́ àti ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì sókísà ni pé ìrújú tó wà ń bi kí wọ́n ròyìn nǹkan fún yàn ó kéré ju ká sọ yí pé àní sọ yí pọ́ lẹ́tọ̀ọ́ ìrújú tí ẹ wà ń bẹ̀ ń tòótọ́ torí pé ìròyìn ẹ rí i pé wọ́n máa ń sọ náà pé gan ni yá fi jí ìròyìn òsè kínni ìròyìn ọ̀tá fojúbà kódà hadith gbé wa ọ wà ní alahaisa mi ó sọ pé hadith tó jẹ́ hasan ni pé almuayana leysa kalkhabar alkhabar leysa kalmuayana kí wọ́n ròyìn nǹkan fún yàn kó lè dàbí kó fojú rí láíláí ṣùgbọ́n ìròyìn yẹn náà ó sun mọ́ọ̀yàn fàbítálì so ìrújú tí ó wà nbẹ yóò padà kéré pẹ̀lú ròyìn sókísà ni pé kò sí gangan tó bá sì débẹ̀ tó yàtọ̀ sí ròyìn ọ̀làǹfààní nínú sẹ́ríà láti gba owó rẹ̀ padà àwọn wàhálà tó bá sì suyọ látara àròyìn tó chẹ́ǹjì ẹ̀ náà ọ̀làǹfààní láti gba ntí ọba tó bá kọ́ sí lára iṣu mi táwọn onímọ̀ tó rèé sí lọ́ndà nkà yìí ó ní yẹ lọ́ndà ìjárọ̀ nípa àrùjú kò sí rújú ó ní ẹni tí níjọ́n nígbà wọn máa ń rẹ́ǹtì ràkúnmí ẹ̀sìn ẹ̀ńtọ́ rẹ́ǹtì ẹ̀ sọ́gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ńtí yóò fi gbé àpèjúwe ti sìn ó ní bí ẹ̀ńtọ́ rẹ́ǹtì mọ́tò sọ gbọ́dọ̀ ṣàlàyé fẹ́ntì ọ̀fẹ́ yamato lọ́dọ̀ rẹ̀ pé ntí mo fi ń lọ kórè o èèyàn máa fi kó ẹrù máa fi kó ntí máa fi kó ni sọ gbọ́dọ̀ ṣàlàyé àwọn míì sọ pé kò nídìí àlàyé àwọn míì sọ pé ó nídìí àlàyé torí pé ntí ó gùn ká yàtọ̀ síra wọn àmọ́ irú mikra kéékèèké nísìn tí àwọn èèyàn tó sinra bíi mélòó tí wọ́n bá rọra wọn bẹ́ẹ̀ ó lè ba nǹkan jẹ́ so ìyẹn lọ́fà tó fi já sí pé àlàyé gbọ́dọ̀ wáyé tí ọba spring àbáwọn kan míì jẹ́ so àlàyé gbọ́dọ̀ wáyé pé iye èèyàn tí ló fi dáa jù iye èèyàn tí màá fi kó ní pàtàkì jùlọ tó bá jẹ́ nǹkan ẹlẹ́rù mọ́tò ẹlẹ́rù ẹrù tí mo fẹ́ fi kó ní àlàyé gbọ́dọ̀ wà torí pé láì sálàyé ìrùjú ọ wà tí ọba ti wá sálàyé wọn ọ gbọ́dọ̀ fi kó ní àdámọ́ àbí culture ẹ̀ àṣà tọ́sọ pé yẹn máa fi irú mọ́tò bẹ́ẹ̀ kó kọ̀ wá ní lọ yá jíìpù nísìn kọ́ wá lọ rọ́ sìmẹ́ǹtì sínú kọ́sọ yìí pé òun fi ń kó lọ síbì kan sẹ́yìn ti ya ó ti takò nǹkan tí wọ́n máa ń fi jíìpù ṣe so ó ti takò tọ́ba ti lè ṣe ọ gbọ́dọ̀ sanwó damage lọ́ndà sẹ̀ríà ìyẹn ni pé tí ọba fi ṣe ọ gbọ́dọ̀ ṣàlàyé fún ibi tó ti lọ rẹ́ǹtì mọ́tò pé jíìpù tí mo fẹ́ yá o sìmẹ́ǹtì mo fi ń lọ kó o àbí pati là ń lọ o èèyàn tí ó wọnú rẹ̀ iye báyìí ni o láì ṣàlàyé ọ gbọ́dọ̀ san ìtọ́ba súyọ látàrí. lára àwọn nǹkan míì táwọn onímọ̀ tó ń ṣàlàyé tí ó jẹ́ ká mọ àkólé kan wọn sí àlámọ̀ rí pé àfihàn rẹ́ǹtì àfihàn rẹ́ǹtì oní tá ní alakhalef ó sì wà nísìn sẹ́yìn pé àwọn ọmọ ìyá wa fúlàní wọ́n máa ń bá àyàn da màálù pẹ̀lú gbígbowó ọ̀yà lé lórí akálàsì ọ̀nà tí wọ́n fi ń ṣe ọ̀nà tó dáa ni tó sì clear nípa yín pé ní tí mo gbọ́ orí kan ni a máa ń sanwó lé lórí pé tọ́ba sí pé màálù fọ́tì lérí ẹyọ kọ̀ọ̀kan iye tí màá ma gbà ni wọ́n á tàmsẹ̀ pẹ̀lú iye màálù tí wọn bá kó fún un ṣùgbọ́n ní ìjọun àbí láwọn àyè míì náà ó ṣeéṣe kọ́ mọ̀ wáyé bẹ́ẹ̀ tó ṣe pé máa bá ń da màálù ni iye tí màá máa fún lóṣooṣù nìyí sẹ́ǹkẹ́ tó kó màálù fifty fún yẹn pé kọ́ máa bò ń dà á ẹni yẹn ti mọ̀ pé màálù fifty ló ń dà yìí tọ́ba bímọ kí ni ìdájọ́ ẹ̀ ṣé ọmọ yẹn náà ọ gbọ́dọ̀ máa dà mọ́ ọ agreement àbí kọ̀ wọnú ẹ̀ ìyẹn lọ́fà táwọn onímọ̀ fi sọ pé kí rújú ọmọ bá a ṣẹlẹ̀ àlàyé gbọ́dọ̀ wáyé ń pa pé màálù fifty mọ̀kó fún ọ àwọn ọmọ tí wọ́n bá bí náà wọ́n wọnú agreement ọmọ àdá wọn mọ́ àbí kẹ́ni yọ sọ pé àwọn ọmọ tí wọ́n bá bí agreement míì ní lọ́tọ̀ ìyẹn ni pé ọ gbọ́dọ̀ clear láàrin ara wọn bí bẹ́ẹ̀ kọ́ ìrújú ọ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ti mọ sọ ojú tí a fi ń ṣe ojú nísìn ojú tó clear dáadáa ni nípa pé òǹkà orí ni wọ́n máa ń wò iye orí kọ̀ọ̀kan ò ní wọ́n wò ìyẹn náà ló sì dájú ṣùgbọ́n tó bá já sí pé kàn máa bá ń dání àtọmọ tó bí àtọmọ tí ó padà bí àní mọ kí ni tí yọ jẹ́ dájọ́ rẹ̀ ṣé òun náà wọnú agreement àbá ẹsẹ̀ jókòó sọ̀yẹ́ so ìyẹn ìrújú wà nbẹ ìyẹn ní àwọn nǹkan tó ṣe yí pé a lè fi rent àbí a lè rẹ́ńdà sáfíìsì nípẹ̀ látara àrújú a sì ti ṣàlàyé ntí jẹ́ ìrújú lọ tẹ́lẹ̀ ọ̀wọ́n tá à ń ṣe lónìí ni pé à ń ṣe tàtúbíkọ ẹ̀ yẹn ni pé à ń gbé àwọn àpèjúwe táwọn onímọ̀ ṣàlàyé tí hadith ṣàlàyé nípa àwọn kan wọ̀nyí lára ń tà sọlọ náà ni pé rìbá nígbà míì ọ máa ń sọ nǹkan tó jẹ́ ìpìlẹ̀ tó jẹ́ ẹ̀tọ́ nípìlẹ̀ ọ máa ń sọ dé irú ẹ̀ náà ọ wà nínú bábòlì ìjára ìyẹn ni mo fi sọ nípìlẹ̀ yìí pé gbogbo àwọn kẹta fẹ́ kà pé sẹ̀rí àfi máa ń hànà agreement àbí contract àbí transaction kèé ṣe bẹ́ẹ̀ wù nìkan kìí sale nìkan bí kò ṣe pé gbogbo contract pata ńlọba lọ ẹrìkì ti gọ́ràrù ńlá sọtán nísìn tápèjúwe tá a mú wá tó sì kọjá ten lára ti rìbá nínú bábùlì ìjára kéèyàn rẹ́ǹtì shop àbí kọ́rẹ́ǹtì ilé èyí tó súnmọ́ jù ní shop ní sábà máa ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ǹtì ẹ̀ lóṣooṣù ní ten ten thousand òun gángan ọ̀wá lò ọ̀wá gbé fẹ́lòmíì ní fifteen fifteen thousand sọ́lẹ̀tọ̀ lára ń táwọn onímọ̀ ṣàlàyé ni wọ́n sì ti ṣàlàyé ẹ̀ ti pẹ́ ní tó lé ní one thousand years ago. àwọn onímọ̀ ṣe ìyàpọ̀ ẹnu sí i a rí nínú àwọn onímọ̀ lọ sí pé kò sí gangan a sì ráwọn tó sọ pé no rìbá nìyẹn ọgbà ṣọ́ọ̀pù ní ten thousand ọwọ́ agbẹ́fẹ́lómi ní twelve thousand ó ti jẹ́ rìbá ṣùgbọ́n tá a bá wo kọ́ ìdá àríbà tá a ṣàlàyé píríncípù tọ́jẹ́mọ́ rìbá tá a ṣàlàyé lọ sọ́ọ̀bà nǹkan yìí lọ a sọ pé rìbá pín sí méjì èyí tọ́já sí pé ó wáyé látara pa ayé ara ẹni nìkan ẹni yìí kì í ṣe kọ́ yá ṣọ́ọ̀pù àbọ̀ yá ṣọ́ọ̀pù ni kọ́ yá ṣọ́ọ̀pù wọn ò yá ní gangan àbí látara pé a ta nǹkan àwọn nǹkan tá a ta yẹ ó sì ní irú nǹkan tí rìbá ò lè wọ̀ ń bẹ̀ ṣọ́ọ̀pù ò sí lára ń tá sọ àbí ṣọ́ọ̀pù wà ń bẹ̀ kò sí ń bẹ̀ fàbítálì èyí tó tẹ̀sùn wọn ni pé ẹni tó bá gba ṣọ́ọ̀pù ní ten thousand ó ti láǹfààní sí ṣọ́ọ̀pù yẹ kó lò ó àbí kó gbé fẹ́ tí ó lò bíi tiẹ̀ náà kìí ṣe pé yóò gbé yóò gba ṣọ́ọ̀pù láti fi máa ta ráìsì yóò wá gbé fún ẹni tí wọ́n máa lu rí bẹ́ẹ̀ alágbẹ̀dẹ sọ ìpọ́n yàtọ̀ síra wọn òun fẹ́ máa lò láti máa fi ta ráìsì ó sì gbé fẹ́ lomi tí wọ́n padà máa fi tẹ̀wà kò sí nǹkan kó gbé fún ní eleven thousand àbí twelve thousand kò sí nǹkan kan nínú sẹ́ríà torí pé rìbọ́ ọ̀wọ́ báyẹn ìgbà wo ni rìbọ́ ọ̀wọ́ ó ní kó gbà ní ten thousand. kọ́ wá sí pé ẹni tó gbé fún gangan yẹ kọ́ wá gbé padà fún ní nine thousand a ti lọ ìyẹn ni à ń pè ní ni pé kí ọjà ọ padà sọ́dọ̀ ẹni tó tà á ní tó kéré sí tó tà so a ti sàlàyé rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ mi ò lérò pa lè tún láǹfààní hadith lónìí yìí. sókè ní pé rìbá ọ̀wọ́ torí pé kò sí aya rẹ ní ní nǹkan bẹ̀ kò sì sí wípé bọ́yá ọ wà lára àwọn nǹkan tí sẹ̀ríà sọ pé a gbọ́dọ̀ fi ṣe mùbádàlà lára àwọn iṣu míì tá a padà tó sọ lọ́ndà ìjẹ́ra pẹ̀lú gọ́lọ̀ ní jọ́mẹ̀ẹ́dógún so hadith afẹ́ka ogun díẹ̀ bọ́yá a lè ka díẹ̀ pẹ̀lú bí ọjọ́ ṣe rí yìí so tàbí ká béèrè so bóyá hadith láfi bẹ̀rẹ̀ ní ijọ́ mẹ́ẹ̀ẹ́dógún torí pé láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn so a padà ka hadith torí pé táìmì sábà pàmìtì wa mọ́ so a bẹ̀rẹ̀ pẹ̀lú hadith níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú ògbọ́láhùn so a láǹfààní láti lè béèrè nísìnyí subhanakala humna bihamdik nashadu allah ilaha illa ant. nine. Hmm. okay òun ti gba shop already yà á fi iwájú rent yóò tún á máa gbowó mo ti get mo ti get tí a sọ kò sí nkankan lọ́pọ̀lọpọ̀ téèyàn ti lè gba shop tó ti di tiẹ̀ so nínú sẹ̀ríà ọ̀ láǹfààní láti lu àǹfààní yẹn fún rẹ̀ ó sì láǹfààní láti gbé fẹ́lómi kó lò ó àbí kí wọ́n jọ lò ó irú ẹ̀ lẹ́ntì ó fi iwájú ṣọ́ọ̀pù ẹ̀ lẹ̀ sẹ́yìn pé iwájú ṣọ́ọ̀pù lára ń tọ́gbà ni òun gẹ́gẹ́ ó yẹ kó tó jà bẹ́ẹ̀ ni so ṣùgbọ́n wọ̀nyí pé kó lè tún jàǹfààní fóun ó tún gbẹ lòmíì bẹ́ẹ̀ náà so iye ò sẹ́yìn kankan nínú ṣẹ̀rẹ́ àgẹ́bí nǹkan tí a sọ nísìn so lè tọ́ tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ onímọ̀ ẹ rí i pé gbogbo kwẹ́sàn mẹ́tẹ̀ẹ̀ta yẹ ibi tọ́ bá lọ náà nù ṣùgbọ́n tó ṣe yí pé Ah, ìbéèrè kan yẹn lọ́kọ̀ yàtọ̀ ok wọn á sọ pé anytime la lè lè kó sẹ́yìn kankan torí pé wọ́n ti sọ fún un ó sì ti mà so pé anytime táwọn bá wọ́n bùkátà sí nǹkan yìí o so àwọn ó sọ fún yín pé kí ọmọ lọ ṣùgbọ́n n ti rújú òfin ní sí ń bẹ̀ á padà yẹ lẹ́kùnrẹ́rẹ́ dáadáa ní jọ́mẹ̀ẹ́dógún etí ìrìjú òfin ní síbẹ̀ ni pé kọ́wà mọ́ akọ́t ìyẹn ni pé kó ní gbèdéke pé níta fún ọ láǹfààní dà ńlọ́dún kan àbóṣù mẹ́fà èèyàn lè máa lo ṣọ́ọ̀pù lọ nísìnyí kọjá rẹ̀ ó ti máa ta wìrìwìrì láàrin kó tó pé ọ̀sẹ̀ méjì kí wọ́n sọ pé kọ́ máa lọ so àdánwò ni ó jẹ fún un so á padà ṣàlàyé ẹ̀ dáadáa so dárúsọ pilẹ̀ débẹ̀ bọ́yá jọ́mẹ̀ẹ́dógún àbí ètò ọ̀tẹ̀lẹ̀ pẹ̀lú ògùn ọ̀làwọ̀n náà náà náà náà náà lára tí a fẹ́ sọ ní jọ́mẹ̀ẹ́dógún náà ni ṣùgbọ́n mo pilẹ̀ ti sọ tẹ́lẹ̀ náà ìyẹn ni pé nípìnlẹ̀ ká fi ṣọ́ọ̀pù rent àbí ká béèrè fún sáfíìsì ẹnìkan kò sí nǹkan kan tó láìfín bẹ́ẹ̀ àbí kí mùsùlùmí ọ̀rẹ́ńdà sáfíìsì ṣùgbọ́n tí nǹkan yẹn ọba lọ síbi pé wọ́n lò fún haram èèwọ̀ ni lápèjúwe ká fi ti rẹ́ńtẹ̀jì lẹ̀ àbí afẹ́ rẹ́ńdà surface kéèyàn ta àgbàdo fún yàn ẹ̀tọ́ ni àbí èèwọ̀ ẹ̀tọ́ ni ṣùgbọ́n àgbàdo tí mo fẹ́ ta yìí mọ́ ọmọ yìí pé wọ́n fẹ́ fi sọtí ni ó ti dè wọ̀ mo rò pé yé nísìn bẹ́ẹ̀ náà ni ti rẹ́ńtẹ̀jì kéèyàn ó gbélé fún yàn kò sí nǹkan ṣùgbọ́n mo mọ̀ pé létí mo fẹ́ gbélé yìí wọ́n máa fi ṣe ni so ó ti dèwọ̀ kí n bá gẹ́bí kí n pé mo jẹ́ ẹnjìníà kí n bá yẹn ṣiṣẹ́ kò sí nǹkan kí n gbowó lé lórí ṣùgbọ́n iṣẹ́ tí mo fẹ́ ṣe tí mo mọ̀ mọ̀ ó ti di haram mo rò pé ìyẹn náà àlàyé rẹ̀ yóò nǹkan lè jẹ́ pilẹ̀ nípìlẹ̀ ó lè jẹ́ tọ́ nípìlẹ̀ ṣùgbọ́n látara ibi tí ó padà rìsọ́ọ̀tì sí tí ó padà jẹ́ èèwọ̀ wọ́n lọ́wọ́ àlẹ́ wọn. ẹn tí ìbéèrè yẹn sábà máa ń wáyé púpọ̀ ẹn ń sin adìẹ nísìn kọ́tà lẹ́ni tàìm mo rò pé yé ṣùgbọ́n kọ́ máa dá dúró de pé gbèdéke ìgbà kan ṣùgbọ́n tó bá di táìmù yẹn so kọ́kàn máa ta normally bí ṣe ń ta tẹ́lẹ̀ ṣùgbọ́n kọ́ kó pamọ́ pé lásìkò báyìí ọmọ ń yọ wọ́n sí i tó sì mọ̀ pé yọ wọ́n sí yẹ nǹkan àbàjẹ́ wọn fẹ́ ṣe nǹkan haram so ìyẹn ló ṣe yí pé ọwọ́ bùkátà sí bẹ̀rù ọlọ́run kálukú torí pé tí wọn bá ta ẹlòmíì ò ṣe kíni so ẹlòmíì ọ̀tá mo rò pé yé nísìnyí so gbogbo irú àwọn àlámẹ̀rí yẹ kì í ṣe pé bọ́yá pọ́nbélé ń ló jẹ haram ṣùgbọ́n ó ṣe ó náà kún oní haram ó kún lọ́wọ́ ni lára arú kéèsì míì bẹ́ẹ̀ ọ̀lẹ́ntì báńkì ní sẹ́ àwọn ẹgbẹ́ haram ni ṣùgbọ́n kéèsì gbogbo tó wà ń bẹ̀ lọ jẹ́ haram àwọn tí ń tí ń nu lẹ́bẹ̀ tí gbá lẹ́bẹ̀ àwọn ọ̀jẹ́ haram àyè bẹ́ẹ̀ kọ́ ni àti ọ̀jẹ́ tí máa ń wà lẹ́nu géètì kéèsì pé àwọn ń jẹ́ haram àwọn tí ń jẹ haramu bẹ́ẹ̀ làwọn tí ó jẹ́ àkántáǹtì kankan sẹ́yìn lè ṣiṣẹ́ ń ru bẹ́ẹ̀ tá a bá wo sẹ́tì ń ṣe gangan kì í ṣe gíní kì í ṣe haram sáfíìsì tí ń rẹ́ńdà nínú báńkì kì í ṣe haram ṣùgbọ́n sáfíìsì yẹ lọ́nà ká àbí kejì ó ń ṣe gíní ó ń ṣèkùn lọ fún haram ìyẹn lọ́fà tó ń yá sí pé kò ní dáa kí mùsùlùmí ó ṣiṣẹ́ ń bẹ̀ irú ẹ̀ náà làwọn supermarkets pẹ̀lú àwọn tí wọ́n ń dálẹ̀ nísìn mi ò fẹ́ mẹ́sàn supermarket tó ń tóbi gan nísìn nínú ìlú ayé ọtí ọwà ń bì kan ayé ẹlẹ́dẹ̀ ọwà ń bì kan ayé nǹkan haram ọwà ń bò mí ayé nǹkan halal ọwà mùsùlùmí nísìn tí wọ́n bá fi sí bì kan sọ pé ayé halal ni wọ́n fẹ́ jẹ́ tí wọ́n bá sáà ti fi sí ayé ọtí sọlẹ̀ sísẹ́ ń rú bẹ̀yẹ gbogbo orú àwọn iṣu ọwọ́ bùkátà sí bọ́ńkálukú bí gbàgbọ́ ẹ̀ bá ṣe bọ́ bá ṣe strong so wọ́n lọ́ àdá. naam àlàyé ń bọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ dáadáa torí pé rentage kìí ṣe issue tó ṣe yí pé àwọn àáfàá mú kéke wọ́n treat ẹ̀ púpọ̀ sẹ́rí briefly gẹ́bí tí mo sọ àlàyé yọ̀pìlẹ̀ wá odidi àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn agreement kan wà tó ṣe pé à ń pè ní ọ̀kódò lázìmà yẹn ni pé má tara bọ́ ni pé kọ́mọ́jọ́ ọ̀ràn yẹn fún ọ nítorí ọba ti tara bọ̀ ó ti di ọ̀ràn yẹn àwọn kan sì wà tó ṣe pé anytime bọ́ ọba tara bọ̀ anytime ó lè yẹ ó lè jáde kú mbẹ́ lára àwọn èyí tó ṣe pé téèyàn bá ti lè tara bọ̀ ó ti dọ̀ràn yẹn fún yẹn ó ní rentage wa tó ọba ti lè s'agreement lé ọdún kan tó kówó lẹ̀ ó ti di pé ọ̀ràn yẹn lọ gbọ́dọ̀ lu ọdún kan yẹn pé gẹ́gẹ́ bó ṣe jásí pé ẹni tó gbowó ọ̀ láǹfààní àti sọ pé mo fẹ́ lo lé mi tọdún kan yẹn ọ̀bá tì pé a fi pẹ̀lú àwọn kọ̀ǹdíṣàn kan tí mo sọ pé àlàyé ọ̀padà wà lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n pìlẹ̀ ni pé ìwọ ọ̀lẹ́tọ̀ọ́ láti sọ pé ò lo lé mọ́ ọ fẹ́ gbowó tọdún kan tì pé gẹ́gẹ́ bó ń lé náà ò sí lẹ́tọ̀ọ́ àbó ní ṣọ́ọ̀pù ò sí lẹ́tọ̀ọ́ láti sọ pé mo fẹ́ lo lé tọdún kan tì pé so wọ́n lọ́wọ́ àlẹ́ mi àìtọ́ jẹ́ sọ̀hìn ní pé láàyè sẹ̀rẹ̀kù wọn èyí tọ̀ lábà rẹ̀ mo rò pé yé nísìn kìí ṣe pé báyà wọn èyí ṣe rúkìá fún yàn kọ́ káwá ṣe pé wọn èyí ṣe rúkìá náà tó jẹ́ sọ̀hìn èyí ò túmọ̀ sí pé ṣíṣe rúkìá jẹ́ haram ìyẹ́ níta èèyàn lè ṣe tí ó fi wà lọ́ndà seventy thousand tí ò ní ṣèṣirò ṣe rárá òní àjùlọ látọ̀ ga nìyẹn. mo rò pé yé nísì kí ẹni wọn sọ yìí pé ẹ wákàtí mẹta o yọ gba ten thousand o ṣùgbọ́n tó bá lè ṣe wákàtí ọ gba twenty thousand sẹ́yìn pé sọ̀ràn yẹn ni kí n ṣe oníwákàtí mẹ́jọ yẹn mo lè ṣe oníwákàtí mẹ́ta tó bá yẹ pé three thousand ti tó mi ibi tí bá lọ nìyẹn daraja aliya pé kéèyàn ṣe rúkìá fún yàn tó ṣe pé yọkọ̀ gbára lọ́nà lásán daraja tó lágbára ni. ipò tó lágbára tó kéré nínú ẹni tó lè ṣe yẹn ló sì fa tó fi já sí pé ẹ̀rí pẹ́sàn tó wà fún náà ó ṣe kí ni ó wà mọ̀ta special ni so èyí ò túmọ̀ sí pé rúkìá jẹ́ ìwọ̀ ànábì ṣe rúkìá sọlọ́lá àlùsẹ́lẹ̀m wọ́n sì ṣe rúkìá fún so ọ sọ fún ìyàwó aisha pé kọ́ gbọ́wọ́ lòun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.